ولا حول ولا قوة إلا بالله إن الحمد لله نحمده ونستعينه ونستكبر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وقال الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adagbe الله ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ọba tí ó láti bí ọ̀rọ̀ ọlọ́mọ ọba yẹ̀ wò kì í ṣe wa bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ sì kì í ṣe wa láti wà ní orí láti láti ní ọ̀rọ̀ ọlọ́mọ ọba bí ìgbà àánú ọlọ́run àti fífẹ́ ọlọ́run lórí oníkàlùkù wa. Abẹ́ Allah wa tẹ́wọ́ gbà lọ́wọ́ oníkàlùkù. Ó kò iṣẹ́ wa sọ̀rọ̀ òun náà ni tí ó ní ṣe pẹ̀lú ìjókòó yìí ìyẹn ni wípé ìjókòó wa yìí àti bẹ́ẹ̀ ni a sì máa rí àǹfààní wá àti wa bẹ́ẹ̀ sì ni gbogbo ohun tí yàn bá fẹ́ dáwọ́lé òun náà ni wá àti tèmi òun ni ó kópa tó pọ̀ níbẹ̀ in òun ni tí a máa ń pè ní ẹ̀mí iṣẹ́ orí àbẹ̀ ọlọ́run ká fẹ́ ṣe wa sọ́kù kọ́nà jẹ́ kó wúlò fún wa àwọn tá a rẹ gbọ́ náà kọ́nà kó má fi gbígbọ́ wa kó má fi ṣe ìbálẹ́jọ́ fún wa ní ayé àti ní ìyáàmà wọn lájẹ́ kan ṣoṣo ọlọ́wọ́n bá ọmọ subhanahu wa ta'ala tọ́pìkì gidi òun náà ni àwọn ẹ̀yà wa tí wọ́n jẹ́ olùgbìyànjú olùrònú nípa ìrìn àjò ẹ̀dá ní àwùjọ wa ìtumọ̀ pátábà bíi ìkówájọ síbí àkọlé tó dáa òun náà ni wọ́n ṣàní ẹ̀sẹ̀ fún wa léyìí á fi bára wa sọ̀rọ̀ abẹ́lá ọ̀hún tó ní kálukú wọn ó bẹ́ẹ̀ lórí àwọn àfa tí wọ́n ń kọ́ àwọn mùsùlùmí lẹ́kọ̀ọ́ fún ìlànà súnnà abẹ́lá ọ̀hún fún wa kọ́lọ́ mo ṣe àgbà lọ́wọ́ wa àwa tí agbárùkù tí wọ́n náà kọ́lọ́ kó mọ́tò àwọn náà ní ládà iṣẹ́ olóore kọ́lá jẹ́ kan ṣoṣo bọ́lọ́ àkọlé òun náà ni dáwùrú àníyẹ ti fi ikhlasi al-amal ipò wo ni àbí ipa àbí kí ni àǹfààní tí a pè ní àníyàn tábà ti lọ gbólóhùn àníyàn yóò sì yé Yorùbá tó bá ti ẹ̀já sí pé gbólóhùn yìí ó fẹ̀ dáadáa ju tí a gbóyé látara ẹ̀ lọ wọ́n ní ipò ni àníyàn bẹ níbi ìṣe iṣẹ́ tí ó bọ̀ sí tọ́lọ́run tí ó tẹ̀wọ́ gbà òun ló wà eléyìí ni tí wọ́n ní kí a fi bára wa sọ̀rọ̀ làwa náà ó tẹ̀lé pé tọ́sìkì tí ó dà ní pẹ̀lú láàrin ìgbà tí a dí lẹ́yìn tó fi di àsìkò yìí ojú tá a lọ ayédè nírọ̀lẹ́ yìí àti tó kù fún wa náà pé ìdáàbò lọ sùn lálẹ́ àti tó kù fún wa náà oníkàlùkù wa dáàbì gẹ́sì ọlọ́run nígbà táàbì tó bá tó abẹ́ ọwọ́ kó lọ́rọ̀ ẹ̀mí oníkàlùkù wa kó tẹ́ wa sí kó jẹ́ ká pẹ́ lórí òkè ìpẹ́ pẹ́ lójúmọ́ kẹ́sì àmọ́jọ́ kan náà ìjọba ọmọ ẹ̀jẹ̀ ìjọ kan wọ́n ní pé ipa wo ni àníyàn olóko lórí àwọn ìta ń ṣe àbí ìta máa ṣe ipa olóko láti gbà tá a ti dídé dídé àsìkò yìí ọlọ́run ló pọn iṣẹ́ ríbi ríbi tó ní kálukú wa ti ṣe tá a bá sọ iṣẹ́ dáadáa òun mi ò tó bá pé iṣẹ́ tí ò ti a ni eléyìí òun lẹ̀ gbogbo ọ̀la kan dájọ́ rẹ̀ àníyàn wo nìyẹn máa ń ní kíyàn tó ń jalè àníyàn wo nìyẹn máa ń ní kíyàn tó jíyàn gbé àníyàn wo nìyẹn máa ń ní kíyàn tó gba dúkìá onídúkìá ó tó kó mọ́ ti tiẹ̀ àníyàn wo nìyẹn máa ń ní tí ìmọ̀ bí dá wàhálà lẹ̀ láwùjọ àwa náà mọ̀ pé ẹni tó kéré jù nínú àwa mùsùlùmí kó lẹ́yìn kìí ṣe mùsùlùmí ó mọ̀ pé àníyàn bú ni àníyàn tí ò dáa ni torí pé iṣẹ́ ni iṣẹ́ tí ò dáa iṣẹ́ tí ò lákòókò tó dáa òun náà ni. ṣùgbọ́n ìṣe dáadáa iṣẹ́ olóore jama mùsùlùmí bí irun kíkí kí àwẹ̀ gbígbà bí ìzàká yíyọ pàápàá jùlọ ìjọsìn fún ọlọ́run lọ́kàn ṣoṣo ìṣe ẹ̀tọ́ ọlọ́run fún ọlọ́run ṣe dáadáa sóbì ìrọ ìrírí ọmọ ìfẹ́yàwó ìlọ́kọ ìfún àgbàlagbàlé ìkẹ́ ọmọdé ìfún ẹni tí ò ní ká fún un nínú tá a ní ẹni débi ń pa ká fún un ní jíjẹ ẹni tí ò ní múmu ká fún un ní múmu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn iṣẹ́ olóore lọ́kùnrin ìjọkan tí ò ṣe é tó bá ti di bí ọ̀rọ̀ iṣẹ́ olóore ìjàmá ipa wo ni àníyàn tá a fi ṣe ipa wo ló kó ipa wo ló kó eléyìí ní kókó tí a fi bára wa sọ̀rọ̀ àjàmá mùsùlùmí gbólóhùn àníyẹ̀tú èdè lágbàwá ní gbólóhùn àníyẹ̀tú kìí ṣe èdè yorùbá ó bá ti ẹ̀dá sí pé ó ti ìdárájà gbólóhùn ó ti ahọ́n àwa mùsùlùmí kódà ẹ mọ̀ gbọ́ lẹ́nu tí kìí ṣe mùsùlùmí tó ló ó ti bẹ́ẹ̀ bí táǹpì ní èdè Yorùbá tán pé ló wà níyàn níyàn níyàn níyàn wọn ni ẹ sí ẹ kí àní kí ni àníyàn wa lórí ẹ àníyàn kì ní èdè lágbáwá ni kì í èdè Yorùbá èdè kan ni tó wá láti ibi náwà yẹnuwí kí náà pè ní ẹ̀ ní gba nǹkan ká lérò ń gbà lórí ṣíṣe kan ìtàpẹ̀ ní àníyàn nìyẹn ní èdè lárúbáwá oyè ẹ̀dá fi bẹ́ẹ̀ lédè lárúbáwá àti nílò rẹ̀ nínú ìsìláàmù òfin kì í káká jìnnà síra wọn òfin kì í káká jìnnà síra wọn torí ẹ̀ àwọn onímọ̀ gẹ́gẹ́ bí ibùdó rọ́jà alhàmbálì rahimu allahu ta'ala nínú síra rẹ̀ tí a pè ní jáàbẹ̀ ìlú wọn kíkẹ́mù síra tó tún ṣe àlàyé àwọn ogójì hadithi tí Nawawi rahimahullahu ta'ala tí ó kójọ Ibn Rajab al-Hanbali tó jẹ́ kan náà àwọn ọmọ tó ń yọ tẹ́lẹ̀ rahimahullahu ta'ala pàtó ń ṣàlàyé àníyàn lábẹ́ hadithi àkọ́kọ́ tó mú wá táǹpẹ̀ ní hadithu níyà tọ́mà ti ní hadithu níyà wọ́n wà káàkiri níbi kankan hadithu Umar ibn Khattab radiyallahu ta'ala anhu jama àwọn àdéhùn kan bẹ wọ́n lórúkọ lẹ́nìkan kí ti bá wọn lórúkọ tí wọ́n ń jẹ́ nínú gbogbo ra àdéhùn ní bàbá ti gbọ́ àdéhùn níyà àdéhùn àníyàn àdéhùn wo ni ànánú lèmìyà àdéhùn àníyàn nù àwọn pè ní àdéhùn níyà kò sáré ìdílé ló ń lórí kìí tó ń lórúkọ yìí àfàdéhùn yìí nìkan nígbà tá a bá gbọ́ àdéhùn àdéhùn àdínkù ìṣirọ́ àdínkù ìpínyẹlẹ̀ ìyẹrẹ àwọn mùsùlùmí kò dáàbì kò sábì tó jẹ́ bẹ́ẹ̀ tó ju àdínkù alábi sàlámà ọkọ̀ àlejò sọ́lá sábàbí ni wọ́n tẹ̀sẹ̀ fẹ́rẹ̀ kò gbẹ́ sí alàfẹ́rẹ́ fìyí pọ̀sẹ̀lẹ̀ ìnà sọ̀rọ̀ كل وفينا إلا واحدة قيل يا رسول الله وما هي قال من كان معنا عليه الجن هو إلى الأصل حديث كني حديث kánàbí sọ yìí pé àwọn ọmọ lẹ́yìn òun wá kó sọ́nà seventy three ẹyọ kan ni ó ń là nínú seventy three bẹ́ẹ̀ náà ni hadithu jibril sábàtì ní hadithu ẹyọ hadithu kan náà ló ń ṣe pé hadithu kan ló mú wá bá nàbí gbogbo sọ pátá tó ṣe nínú ló mú wá àbọ̀lọ́ ló bá sọ̀rọ̀ tààrà kò àrólẹ̀ sọ fúnra ara rẹ̀ àbí àgbóyè rọ̀ tó bá ní àdínkù jibril òun náà ní àdínkù tí jibril tó wá bá náà wà muhammad sallallahu alayhi wa sallam nínú mọ́sálásí ìpàdínà tó gbà lálejò ẹgbẹ́ tó mọ́ rọ̀ sí allahu ta'ala anu ti gbà wá wọ́n ti sọ́nà àlẹ́yìn rọ́jò ṣẹ̀dí ìlú bayani àfihàn wọ́n ṣẹ̀dí sawadi arras arákùnrin kan ó kàn yọ kúlẹ̀ nínú mọ́síláṣí ni nígbà táwọn bẹ pẹ̀lú anábì sallallahu alaihi wasallam aṣọ rẹ̀ ó funfun lẹ́lẹ́ irun orí rẹ̀ ó dúdú bí kóró sí ó dúdú gan láyé àríkú àdómìnà ẹnì kankan nínú wa àmọ́ ò wàlá yóò rọ alẹ́ yíyá sábà a sì rí àpẹẹrẹ arìnrìn àjò rẹ̀ láti àjẹrẹsà ẹ̀ńdà rasulullah sallallahu alaihi wasallam títí sárakùnrin fi jókòó lọ́dọ̀ àdẹ́bí sallallahu alayhi wa sallam tó wá lábàdé sí ni omi tí Jibrilu alayhi salam tó ti pọ̀ àdẹ́bí sallallahu alayhi wa sallam nípa kílà ń pè ní maratibud din ma huwa al-islam wa ma huwa al-iman wa ma huwa al-ihsan kílà ń pè ní ẹ̀sìn islam kílà ń pè ní imani kílà ń pè ní ihsan gbogbo alamẹ́lẹ́ yìí eléyìí òun náà ni àdéhùn ti fi Umar ibn Khattab radiyallahu ta'ala anhu nígbà tí ó gbà wá pàdé bí sallallahu alayhi wa sallam ló ní sẹ̀mí ìlú Rasulullah sallallahu alayhi wa sallam yẹ̀kú ó lóun bí kí ara rọ ọ̀gbọ̀n tó jẹ́ alayhi wa sallam ní innama al-a'malu bin-niyyat innama al-a'malu bin-niyyat gbogbo àwọn iṣẹ́ tá a bá ṣe àníyàn máa ń síwájú ká tó ṣe èròǹgbà máa ń síwájú ká tó ṣe gbogbo iṣẹ́ tá a bá ti ṣe sì nìyí àníyàn tá a bá ti ṣe òun ni wọ́n ìsanwó lẹ́sàn wọ iná máa lè kó lè mọ̀rí yín máa náwà náwà náwà yẹnu bí náwà ètò àníwí ìtumọ̀ rẹ̀ nìyẹn so tó túmọ̀ sí pé etí à ń pè ní àníyàn àníyàn tún ó ń bẹ nínú gbólóhùn àgbólówó ẹ̀sìn dáadáa òun ni ibn rajab al-hanbali rahimahullah ta'ala ìní etí à ń pè ní àníyàtù òun náà ni qasdu al-qalbi qasdu al-qalbi náà ń pè ní àníyàtù òun náà ni èròǹgbà èròǹgbà rẹ̀ rírò ọkàn etí ọkàn tó kò ní tá a ti sọ́kàn wọn a máa pè ní àníyẹ̀tù anáwàwí rahimahullahu ta'ala ó ní tí a pè ní àníyẹ̀tù òun náà ni kọ́sù ìfẹ́ mọ̀kọ̀dárì náà bì kọ́sù ìfẹ́ mọ̀kọ̀dárì náà bì òun náà ni èròǹgbà wa lórí iṣẹ́ tá a fẹ́ ṣe èròǹgbà tá a ní sí iṣẹ́ tá a fẹ́ ṣe nígbà tá a fẹ́ ṣiṣẹ́ yẹn ètò pé èròǹgbà tá a ti ní tẹ́lẹ̀ nígbà tá a fẹ́ ṣiṣẹ́ yẹn èròǹgbà wa pẹ̀lú rẹ̀ àwọn ẹtú tún àlàyé kan ó yẹ kó máa ń bẹ nínú àwọn ọ̀rọ̀ tí táwọn àfa sọ yìí àmọ́ kìí ṣe àsìkò tá a tún pẹpẹ àwọn ẹtú tún tá a tún kalẹ̀ jama mùsùlùmí lẹ́yìn náà nínú ìtumọ̀ àníyàn òun náà ìrọ̀ dàtúlù mùtẹ̀wé dáhùn àti ó dẹ̀ sí iṣẹ́ tá a fẹ́ ṣe èròǹgbà wa sí ṣíṣe wa èròǹgbà wa sísọ wa ètò ọ̀hán olè wájú ìlọ lẹ́yìn iṣẹ́ tá a fẹ́ ṣe tí a fi ń wá ojú rí ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala wa ibtisala li hukmi wa ibtisala li hukmi àti tí a ṣe láti lè fi gbà fàfọ́ lọ́wọ́ nǹkan tí ó tóbi ni èròǹgbà wa lórí iṣẹ́ tá a fẹ́ ṣe. wọn náà wúbà máa ha lò ha níbo wà láàníyàn máa ń gbé àníyàn níbo ló máa ń gbé ẹnu àwọn onímọ̀ kó pé àníyàn tún máa ha lò ha alqalb àníyàn tá a rí yẹn jẹ̀mọ́ orí ọkàn ni inú ọkàn orí. Ní gbé ẹni sọ lẹ́yìn tẹ̀lé pẹ̀lú bíyà èdè tí yàrá sọ àìsọ àníyàn àìsọ tó bá ti lè sọ àníyàn kì í ṣe àníyàn mọ́ ní tó sọ àníyàn náà ló mú ẹ sọ tabagbọ́ sáńpẹ̀ ní àníyàn yìí àníyàn òun ni pé ìta nílọ́kàn ká tó ṣe ìta nílọ́kàn ká tó sọ owó tó máa ń sọ àníyàn adájú pé àníyàn ló fi ń sọ àníyàn <laughs> torí ẹ̀ láì sí èméjì lọ́dọ̀ àwọn ní mímọ̀ ẹnu òkun lórí ẹ̀ pé lẹ́yìn tẹ́lẹ̀ fẹ̀gbú lè méjì ẹ̀ àìfi ahọ́n àìfi sọ àníyàn nǹkan pé ní intention lédè ìbò ẹ̀rọ la máa ń pè ní àníyàn ní èdè lárúbáwá àti èdè ẹ̀sìn àìfi ahọ́n àìfi sọ àìfi ahọ́n gbé jáde ahọ́n pọ́n orí ọkàn òun ni torí pé ọmọ ìdí ènìyàn tá a jẹ́ ọlọ́run dá wa مركب على ثلاثة أجساد àwọn kàkà mẹ́ta lọ́nà dá ọmọ ènìyàn lé lórí alákọ̀ọ́kọ́ òun náà ni rush rush ẹlẹ́ẹ̀kejì òun náà ni alkali alkali ẹ̀mí ọkàn ẹlẹ́ẹ̀kẹta aljẹ́fàd aljẹ́fàd ẹ̀rí rush táǹpẹ̀ ní ẹ̀mí àníkàpá lórí ẹ̀ ó ṣe wulẹ̀ kó mọ̀ àníkàpá lórí ẹ̀mí wọn torí ẹ̀ nígbà tó lọ́run tó fún wa lẹ́mìí nì tó bá ti tán yóò bá gbà ẹ̀ níyẹn yóò gbà nì. àmọ́ mo máa ẹ̀mí mi ni mímú ní kò tó tó jọ yóò gbà lọ́wọ́ kan òun náà ni. ìdá àbálàkà ti bẹ̀rẹ̀ kó wà á tún ṣe iná ilé tanzoro. ọlọ́run ní bí ẹ̀mí bá dé ògbóngbó tó fẹ́ jáde tọ́lọ́ ní kí mọ́lákùnrin mọ́ fẹ́ gbà ọlọ́run bẹ́ẹ̀ ti ranjú lẹ́mìí tẹ́ mọ̀ wò ó sí tẹ́ẹ̀kì sí i. ẹni tó tẹ́mi ẹ̀mọ́ jáde àwọn tá a yí ká rẹ̀ a lè ní kó padà síbi tó ti ń bọ̀ kò rọrùn kò sí tá a fẹ́ ṣe sí i so ẹ̀mí nìyẹn a máa ń pè ní rọ́ọ̀ àbí nígbà míì ká pè ní kí ni nọ́ọ̀sì ọlọ́run ni wà nọ́ọ̀sì wà náà sàwáhá fa alìhámàhá òjòrúbàhá pàtàkùwàhá. ẹlẹ́ẹ̀kejì nínú tọ́nà tó dá ọmọ ènìyàn lé lórí òun ní ọkàn ẹ̀rí ọkàn wa òun a máa lọ òun a máa bọ̀ òun a máa lọ òun a máa bọ̀ a máa lọ òkè a máa lọ ọlẹ̀ a máa lọ ẹgbẹ́ a máa lọ òrì a máa lọ ọ̀tún a máa lọ òsì a máa lọ wájú a máa lọ ẹ̀yìn tàbí pẹ̀lú kejì àyọkọ́lù lẹ́ẹ̀nà yàtà tọ́gbà ọkàn kì í gbé nìkan ọkàn apẹ̀rẹ̀ ọkàn ó dà gẹ́gẹ́ bí àpẹẹrẹ ṣíṣe kí náà pẹ̀lú ṣíṣe ilé èdè lágbára a máa ń pèsè ní zabba zabbu zabbu zabbu kò ní ìwé wọn bá bẹ̀rẹ̀ lọ́yẹ̀ pé níbo lè ṣí máa ń gbé níbo ni níbo ni amọ̀gbẹ ẹran àbámọ̀gbẹ ẹran amọ̀ àgùn àgùn àgbo adìẹ àbí eṣiṣi níbo ló ń gbé tó bá pàdé ọjọ́ báyìí lẹ́sìn yóò mọ̀ báyìí náà ni eṣiṣi ò lè kò lè dúró kò lè pẹ́ kó wà lórí ibì ní thirty seconds ọlọ́run ò ti tún bẹ́ẹ̀ lọ́pẹ́ zápòlì yìí tó bá a. ọlọ́run fi ròyìn yẹn ó fi ròyìn ròyìn àwọn mùnáfìkì ọlọ́run ní mùsàbísà bíi náà mùnáfìkì láìlá àwùláyì wà láìlá àwùláyì mùnáfìkì olóṣù ẹgbẹ̀rún ni wọ́n wọn ò sí nínú ìsìláàmù bẹ́ẹ̀ ni wọn ò sí ọ̀dọ̀ àwọn kèfèrí wọn ò wà pẹ̀lú yín bẹ́ẹ̀ ni wọn sí pẹ̀lú wọn mùsàbísà náà tó bá wọn so èyí tí a ń pè ní kọ́ǹbù òun náà ni kí òun náà ni tí a ń pè ní ọkàn ọkàn ni kì í débi kan anábọ̀ orí ẹ̀ tàbí sọ̀rọ̀ bá ọkọ̀ àlẹ́ ìgbìmọ̀ sọ́dọ́m ìtumọ̀ ń bẹ ọwọ́ pé aláhùnmá olúwa mi sẹ́ẹ̀bì kọ́ǹbì aláàtọ̀ àti sẹ́ẹ̀bì kọ́ǹbì aláàbí mi olúwa mi dákun mú ọkàn mi mú ọkàn mi mọ́lẹ̀ dé ọkàn mi mọ́lẹ̀ lórí ẹ̀sìn rẹ lórí ìtẹ̀lé àṣẹ rẹ lórí gbọ́ ọkàn a máa lọ a máa bọ̀ èyí jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀rẹ́ ẹlẹ́kẹta òní àní àìjẹsàdì jẹsàdì pàtó ní part of the body body wa ó bẹ̀ lórí ahọ́n lórí ojú lórí etí lórí ọwọ́ lórí ẹsẹ̀ lórí gbogbo ẹ̀ lórí ikùn lórí abẹ́ ìtàǹpẹ̀ ní jásádì tẹ̀rí oríkèéríkèé ara àwọn èèlà àwọn ọ̀la níyàn kankan àní yóò sí lọ́wọ́ àní yóò sí lẹ́nu àní yóò sí létí àní yóò sí lójú àní yóò sí lẹ́bẹ̀ níbi torí ẹ̀ ọlọ́run fi la ìjọsìn ẹ̀gbọ́n ọlọ́run la ìjọsìn ara wa mẹ́tẹ̀ẹ̀ta àbí ká sọ pé méjì ó la ìjọsìn bọ oríkèéríkèé ara wa ìjọsìn ọkàn lànà pè ní àmẹ́lu àìkòló àwọn iṣẹ́ ìjọsìn tí ọkàn máa ń ṣe àbí àwọn iṣẹ́ tí ọkàn máa ń ṣe nínú iṣẹ́ tọ́kàn máa ń ṣe òun náà ni àníyẹ̀sìn àníyàn ló ní ọkàn ló ní àníyàn inú ọkàn wa àwọn ò láníyàn bá wọn bẹ lórí ọkàn òun náà ni ara ó wà gbé jáde òun yóò gbé jáde nígbà míì a máa tasẹ̀ rẹ̀ tọ́lá pé ti ń bẹ lórí ọkàn òun kọ́ ni ara yóò gbé jáde nígbà míì a máa tasẹ̀ rẹ̀ tọ́lá pé dáadáa tó wà lórí ọkàn ìdáké ìgbìlẹ̀ lára ṣe àbí tó bẹ lórí ọkàn dáadáa ni ara ṣe àmọ́ wáyé bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ló ìdájọ́ ti jẹ lọ́tọ̀ọ̀tọ̀ torí ẹ̀ àníyàn tó mọ̀ àníyàn tá a rí lára iṣẹ́ tí ọkàn ní máa ṣe òun náà nì torí ẹ̀ láì bí fi ahán àìfẹnú gbé àníyàn kalẹ̀ àìfẹnú gbé kalẹ̀ àìfẹsẹ̀ gbé kalẹ̀ kí wá ti dé bí ẹsẹ̀ mi ló dàníyàn kí wọ́n ẹgbẹ́ gbélé yìí ń dàníyàn bẹ́ẹ̀ náà ni dàníyàn. eléyìí tá a sọ yìí kò sí àpẹẹrẹ lára àwọn onímọ̀ lé lórí bó ṣe wùdọ̀ fún torí ẹ̀ ló bí a ti pé àyè máa sọ fún èèyàn kó kó dà níyàn má sọ fún kó tó dà níyàn <laughs> àníyàn ń bẹ lórí ọkàn rẹ̀ wọ́n sọ fún yàn kí yàn dà níyàn ẹ̀yẹ ìdà níyàn rárá. àníyàn bẹ nílẹ̀ yorùbá alihamdulilayi níjọ́ lára tá a tún bí àwọn onísúná gbìyànjú àbí túnṣe nínú tá a bá lọ́wọ́ bàbá wa níjọ́ nílẹ̀ yorùbá yìí wọn ní ká dà níyàwó ẹ̀ wọn ní ká dà níyàwó ẹ̀ rọmọdán láwọn àánú mọ́ṣáláṣí wọn máa wí àánú máa wí tẹ̀lé wọn dàn wáyé tù dàn wáyé tù á ní àsúmà á ní ìṣirí na yẹ́wọ́n tìsíàdà ìṣirí na yẹ́wọ́n. أو ثلاثين يوما أو ثلاثين يوما إلا مع مريض مرضا شديدا إلا مع مريض مرضا شديدا ولا مسافر سفر بعيدا لله تعالى ولا مسافر لله تعالى àti دانيا àníyàn kan náà pèlè yìí ọ̀rọ̀ lásán nìyẹn ọ̀rọ̀ lásán là máa pèlè yìí eléyìí kìí ṣe àníyàn. ọkàn ló ní àníyàn lára iṣẹ́ tí ọkàn tí ó fi àníyàn jẹ́ kan. òun náà ló sún wa débi àníyàn irun ẹ̀dà àníyàn irun gbogbo ara rí fídíò kan tó lọ ní ọdún iléyà tó lọ yìí tí mọ́mù tó gidi fún ẹ bóyá dàníyàn àníyàn irun yìí mọ́mù tí ń dàníyàn náà wáyé tù gbogbo dàmọ́ náà wáyé tù sọ̀láàtà sọ̀láàtà ìdílé àdíyà ìdí àdíyá lillahi ta'ala lillahi ta'ala ẹ̀ ṣe fi ọdún sí two thousand and six eh, twenty twenty six ṣe ẹgẹ́ ti sí kẹ́sì fi dèdé aago ó fẹ́ dàbí erémọdé erémọdé náà sì ni so nàwọ́ ètù òun kọ́ làníyàn o tá a máa ń wí yẹn òun kọ́ o orí ẹ̀ olúwa wa ọlọ́run bá ń dá subhanahu wa ta'ala ọba láàánú ọba oníkẹ́ni kì í wo tá à ń wí lẹ́nu tó fi dájọ́ ìjọsìn tá a ṣe fún un bọ́tà bá wò ó ọ̀pọ̀lọpọ̀ wa là níláńdà nígbàládà wò torí gbólóhùn tó ń wí gan-an ó takora wọn gbólóhùn yẹn nìyí gbólóhùn tí kò jókòó ìnáwó ètò sọláàtì gbogbo ènìyàn wà nínú kéwù ìnáwó ètò sọláàtì gbogbo ènìyàn wà nínú kéwù àbábọ̀wò òwò yìí torí ẹ̀rọ bí a ti pé bí èèyàn bá sọ lẹ́nu wípé ẹni tó fẹ́ kí ìrun ṣọ̀láàtì àfìrì inú àlásàrì ló ń bẹ lórí ọkàn rẹ̀ bóun fẹ́ kí àmọ́gbà tó dé mọ́síláṣí ó sọ nà wẹ́yẹ́sù ṣọ̀láàtì zúrì ó wá kí nìkan ah, á zúrì mo mọ̀ wí mọ́ dàrẹ̀ láàmú ó ti kí àfìrì. Ẹgbẹ́ òwúrẹ́ mi yẹ ọlọ́run ò béèrè rẹ̀ wọ́n lọ dára rẹ̀ láàmú. Èyí ń bẹ lọ́kàn rẹ̀ òun náà ni. Torí ẹ̀ àníyẹ̀ tó máa ha àlùfáàlì orí ọkàn inú ọkàn òun náà ni ìtàǹpè ní àníyàn òun ni máa gbé kìí ṣe tí a máa fẹnu sọ kódà nínú àwọn ní mímọ tí wọn gbà pé àtàláfòdù pẹ̀lú ìyẹsí bèdè àtúmọ̀kára ká lo ká fi ẹnu ká máa dàníyàn lẹ́nu wá nínú àwọn bíbí àtẹ̀sìn kọ̀ọ̀nù àdáadáalẹ̀ ká máa sọ nọ̀wẹ́sù nọ̀wẹ́sù nọ̀wẹ́sù ẹ̀sìn kọ́ ẹ̀sìn kọ́ jẹ̀má mùsùlùmí torí ẹ̀ ló fi jásí pé àníyàtú mahaluwa alqalbi orí ọkàn òun náà ni àníyàn gbé àníyàn sì ni yìí gẹ́gẹ́ bá ìṣàlàyé fún wa òun náà ni àlẹ́ìlmù bẹ̀lẹ̀ àmàlì àlẹ́ìlmù bẹ̀lẹ̀ àmàlì ká mọ tá a fẹ́ ṣe tó bá ti mọ tó fẹ́ ṣe jẹ̀mọ́ ó ti dàníyàn tó bá ti mọ tó fẹ́ ṣe ó ti dàníyàn ìyẹn ló sì yàtọ̀ láàrin anáfi àti alimajinun àti alimajinun àti alamidu alamidu òun lẹni tí ó mọ̀ ó mọ̀ tó fẹ́ ṣe ó mọ̀ anáfi òun lẹni tó gbàgbé tí òun rántí tó fẹ́ ṣe ṣẹgbẹ́ tó gbàgbé tí òun rántí tó fẹ́ òun ò ní ní àníyàn kò ní láníyàn lórí ọkùn bẹ́ẹ̀ náà ni anáhìm ẹ̀ tó sùn bẹ́ẹ̀ náà ni alimajun ẹ̀ tó jẹ́ wèrè ìyẹn bẹ lójú oorun mùsùlùmí sì ni ó làwọn ajá àfà ó wá bẹ̀rẹ̀ sí ní kọrin ìṣẹ̀lẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní parúkọ jésù ó sì bẹ lójú oorun tá a bá wò á rí pé ìrẹ̀ yẹn nìyí ìṣe kèfèrí ni àbí tó ti bá di kèfèrí kèfèrí kèfèrí kí ló dé torí pé àníyàn gbà wájú kò sáà kò máa ń tó ń ṣe tẹ́ ẹ bá di gandan ní à afẹ́ ìdìde ẹ ni kí ni mo wí èmi ni à ẹ kò ní ni èmi ìlú ìgbìmọ̀ bá yín jiyàn bẹ́ẹ̀ náà ni wèrè náà torí pé kò sí tí a pè ní àníyàn tó gbà ṣíṣe wọn kò sí torí ẹ̀ èrè ti pé gbogbo tá a bá fẹ́ ṣe jàmá mùsùlùmí pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ìjọsìn tọ́lọ́run àníyàn tọ́lọ́run là á máa ní lórí ẹ̀ àníyàn tọ́lọ́run là á máa ní lẹ́ẹ̀kan sí i ẹ̀já fi nàwọ́ ẹ̀sùn ẹ̀já fi ilẹ̀ ẹlòmíì mẹ́jọ òkè mi láti bí ọdún mẹ́wàá kí ló dé alóhùn ọmọ nàwọ́ ẹ̀sùn ni mo pàdé ẹnìkan mo ní kó lé nínú òun akínú òun máa wẹ̀ ẹ lọ wẹ ó wẹ jánábà lọ́wọ́ jánábà wọ́n lọ́wọ́ màníyàn jánábà mo ní à mo ti máa ń pè láníyàn jánábà ní pé kó o mọ̀ pé o fẹ́ wẹ̀ lọ kó o mọ̀ pé ìwẹ̀ tó fẹ́ wẹ̀ yìí kì í ṣe ìwẹ̀ tó wẹ̀ lọ sí ìdùmọ́ta àgbà tó lọ sọ́fíìsì mo fẹ́ wẹ ìwẹ̀ ìwẹ̀ jánábà tó bá fi mọ̀ bẹ́ẹ̀ àníyàn ti wà ọlọ́run ló mọ iye ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó gbéjọ sílẹ̀ tí wọn ò ṣe látara yìí pé wọn ò mọ wọn làwọn ọmọ àníyàn ẹ́ àwọn ọmọ níyà wẹ̀ àwọn ọmọ níyà ọ̀run àwọn ọmọ níyà lùwàlá àwọn ọmọ níyà àwọn ọmọ níyà hmm, títà ń pè níyà níyà orí ọkàn òun ni ó máa ń gbé àníyàn kìí ṣe tí a máa ń fi ẹnu sọ tó arọ ẹyin bàbá wa ẹyin bàbá wa tẹ bá ti dé mọ́síláṣí nígbà tí wọ́n ń pè ní mọ́gíríbì tẹ́sí máa pé àsìkò mọ́gíríbì lẹ́wà wọ́n wá pèrún wọ́n náà máa wo wọ́n pèrún olómọ́síláṣí kódà ó tún dágbére pétọ̀ òun lọ mọ́síláṣí o wọ́n sọ kí ni o nígbà tó dé mọ́síláṣí o kìí ó ṣàlùmọ́lá lẹ́yìn tó ṣàlùmọ́lá tán wọ́n ṣe kọ́ ọmọ gbogbo ní ìdúró kí ló kù àmọ́ ọmọ àtàbàbì tó wọ́n ló sọ nàwẹ́ ìjù sọ̀látà lè mọ́ gírídì mọ́ bọ́ọ̀lù sọ̀nà wáyétù mọ́ àníyàn ti ń bẹ lórí ọkàn rẹ kó tó ṣe tó rẹ́ni kò ní béèrè lọ́wọ́ rẹ pé kí ló dé tẹ̀ ní dànù wàrà ẹ má béèrè. so àníyàn tá a máa ń wí ni àwọn lẹ́yìn kò lẹ́sẹ̀lẹ̀ tó ṣe wọlé kó wọn. in fact ìkan náà àwọn onímọ̀ ìjẹ́ òdì عبد الفرج بن الجوزي رحمه الله تعالى nínú sílẹ̀ tí ọkùnrin tẹ̀lé bíṣọ̀ ìbílẹ̀ ó kà fún nínú ọ̀nà tí ṣètọ́ lè fi máa jẹ lára iṣẹ́ olóore tí yàn bá ṣe. ọ̀nà tí ṣètọ́ lè máa fi mú yàn ìbílẹ̀ òun ni kó sọ fún yàn kí yàn máa sọ nàwọ́ ìjù. torí pé àdáadáa ni tá a bá tó wá sọ níbi ìjọsìn ládàá ìjọsìn wa kò ní pé tó torí ẹ̀ ẹ̀jẹ̀ ìwọ ìmáàmù náà tó fẹ́ kírun fáwọn ènìyàn tó fẹ́ kírun fáwọn ènìyàn wọ́n ti kọ́ mọ̀ tán wọ́n wá dájú kọ kíbílà wọ́n wá nínú ọ̀wẹ́ ètù òkè gbà tó wá nínú ọ̀wẹ́ ètù sọ̀lábàlì mọ́ gidi ìmáàmá mo dàbí ẹgbẹ́ mo fẹ́ kírun gẹ́gẹ́ bí ìmáàmù tó bá tó ń gbọ́ tó bá tó ó kúrò mẹ́ bó ṣe kúrò mẹ́ ó kúrò mẹ́ adéwà bọ́ bẹ́ẹ̀ ẹni tí ó bọ́ bẹ́ẹ̀ yẹn lára jẹ̀mọ́ ẹ̀ òun náà ti dà níyàn mo dà níyàn fẹ́ kí mọ́gíríbì lẹ́yìn tó ń kọ́ ṣe ìmọ̀ọ́mù lẹ́yìn tó kọ́ ṣe mọ́mù ìmọ̀lẹ̀ mọ́mù lẹ́yìn pé bàbá gbé sílẹ̀ àká ìdárí gbégi nínú ìbò lọ àjẹ́bẹ̀ ayà dúró kí mọ́mù lọ ṣàlùwà lákó tó padà dé àìsísàbà àti ìwé lẹ́yìn àìsísàbà àti torí ẹ̀ bọ́sọ̀ náà wẹ́ẹ́ tì mọ́ bí ẹ bá sọ náà wẹ́ẹ́ tì sọ̀nádà náà wẹ́ẹ́ tì dúwà náà wẹ́ẹ́ tì náà ìjọsìn rẹ̀ kò lálàáfíà tó a ti mọ̀ dáa fẹ́ ṣe mímọ̀ dáa fẹ́ ṣe táà sì fẹ́ ṣe dáa fẹ́ ṣe táà máa ń pè ní àníyàn nìyẹn orí ọkàn òun ni àníyàn máa ń gbé jama mùsùlùmí torí ẹ ẹ wá rí àníyàn tá a sọ fún wa yìí kò sí dáa fẹ́ ṣe tí ọmọ ènìyàn fẹ́ ṣe táà ní yorùbá wájú bẹ́ẹ̀ báyìí sọ tá bá parí wá àtúntò nísìnyí tí ní kálukú wa ti lọ káà lọ àníyànjú wa àbí àwọn apariwo àti tán àwọn abẹ túkọ ká wọ́n ní dìde wọ́n ní ọlọ́mọdé àti alábìmọ lọ́lé ẹgbẹ́ ìgbòho sọ́kọ́ ìkámọ̀ ìyẹ́rẹ́ ni pé ó ní àwọn ọpọlọ díẹ̀ gbé ẹgbẹ́ ni yóò gbẹ́nu fani nàwáyéjù ana awúdà mo dàníyàn láti padà sílé mi ó dẹ̀ bí ilé ìtẹ̀mílẹ̀ ó máa bá mi lọ ẹnìkan ò ní sọ pé lòun nàwẹ́ jù mọ́ bẹ́ẹ̀ ni bàtà fẹ́ jẹun olùlàpẹrẹ tí ibùdó jẹun ti mú wá nínú tẹlifíṣì place ó lẹ́yìn ní máa ń sọ nàwẹ́ jù ó ní mùgá fálù ni mùgá fálù wọn ni pé òpònú àfọlùkọrà wọn á má pẹ̀rẹ̀ wà ó ní àpẹẹrẹ ni ẹni tó ti rí ọ̀rẹ́ rẹ̀ tipẹ́tipẹ́ tó ti travel tó ti rìnrìn àjò tipẹ́ ó wá náà rẹ̀ tó ń bọ̀ láti ìrìn àjò tó ti bẹ́ẹ̀ súnmọ́ ẹ̀ nínú àdámọ́ àfẹ́dìdé ká lọ pàdé àbí ọ̀rẹ́ wa wọ́n fẹ́dì wá ní ìnà wáyé tù ọlọ́run dà ní láti lọ pàdé ọ̀rẹ́ ẹ̀yìn ó lẹ́ni yẹn òpònú ni kò bá fáwọn ara rẹ̀ ó sọ fún ẹgbẹ́ òdìdé gẹ́gẹ́ lọ pàdé ẹ̀ ẹ̀rẹ̀ kan náà àfáà fi máa pẹ̀lẹ̀ níwà tó tún kílẹ̀ pé nígbà tí ẹni tẹ́bi ń pa ebi ń pọ́n ó wà lè jẹ́ ó mọ tó nílé lóúnjẹ àbóòdì ẹ̀wá pàwọn ará ilé ẹ̀dàgbọ́n ẹjọ́ o ẹ bá dáná oúnjẹ o ẹ̀sìn yẹn lé ni ó wá délé ògbómi kaná ó tẹ̀bà ògbọ́bẹ̀ kaná owó ọ̀wẹ̀ ó wá tó méjèèjì sí orí tébù bíi ó wá ó wá ní ẹ̀bà ọlọ́mọdé àníyàn àti jẹ̀bà ẹgbẹ́ nìyẹn nìyí á tẹ̀lé pé òun làbò ìwé nílẹ̀ ni wọ́n ń sọ yìí nígbà tẹ́ gbó mi kan ẹ̀mọ́ pẹ́ jẹ̀bà nígbà tẹ́ ìṣúwọ́ ẹ̀mọ́ pẹ́ jẹ̀bà nígbà pè ní àníyàn òun nìyẹn ṣe rí àníyàn kì í ṣe bí ìjọsìn nìkan làníyàn máa ń bẹ̀ o sábà bí sọ fún wa nìyẹn o ìnàmọ́ àmàlù bìnnìyà gbogbo iṣẹ́ pátá tàbí àmọ́ tọ́wájú gbogbo iṣẹ́ kò sí iṣẹ́ náà owó ní ìṣẹ́bí pọ̀ ní ìlọ kí ọ̀rẹ́ ni ìlọ tajà ni ìlọ kírun ni jíjẹun ni ìfẹ́ ni kò sí tó ṣe táníyàn ní gbáwájú kò sí kan náà sí kankan bẹ tá a fẹ́ ṣe táníyàn gbáwájú á wà láì kò sí. àfi tí ẹ bá jẹ́ wèrè lókùn ọ̀pẹ́lọpọ̀lọ mọ́ gbàlákà ìlọ ọ̀hún wèrè ò láníyàn wèrè ò ní làákàyè nígbà mọ́tí ti ẹ̀ dọ̀ọ́ torí ẹjọ́ wèrè bá gbádùn bẹ́ẹ̀ bá sọ pé báyìí ló ṣe yóò mọ̀ jà yíyàn ní pípé ní àti oríta mẹ́ta tó ní mọ́ dún. ṣé mi náà ṣáwọn èèyàn sì rí mi báyìí wọ́n rí ọ mo fẹ́ gángan bẹ́ẹ̀ náà lẹ́jọ́ sùn tó wà lójú oorun ẹ̀ tó wà lójú oorun òun náà ò mà níyẹn gángan kò mà níyẹn gángan torí ẹ̀ láì bí bí àjẹyàn látara ọmọ kò sí ẹ nínú ẹ̀sìn ẹlẹ́ni yóò mọ ẹbẹ lójú omi ó wàá só ó wàá fún ládi ẹlẹ́ṣẹ̀ ni ọ ìwọ láníyàn láti fìyà jẹ òun láníyàn bóun fẹ́ só torí òun mọ tó ń ṣe torí ẹ ẹni tó ń bẹ lójú oorun tó bá dáràn tó kọlu kírètì ẹyin àní nà ó àní bá orí o àmọ́ tó bá ti jí á sọ fún pé kò sí òrí kò sí jẹ gbèsè ó sì jẹ gbèsè lóòótọ́ torí kó fọ ẹyin àmọ́ já wàá bá wí àníbà wí. àmẹ́ni tí ò sí lójú oorun tóun kọlu kúrètì ẹni òun dáná ó náà ti jẹ gbèsè ààbò òun wí kódà tó ẹ péyàn máa ń ẹ pẹpẹ níta ní kápá àti ti ẹgbà bá wí ni àfi àfi bá wí àmọ́ àgbàdàgbà tó ń bẹ lójú oorun báwọn torí pé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ pé tóun kọlu òun ló dà padà yóò sàn kéré bìí ẹni ẹ má tó gbà mí torí ẹ báwọn kan yà gbọ́dọ̀ sọ dáadáa so àníyàn irun nìkan kìí ṣe àwẹ̀ nìkan kìí ṣe kìí ṣe gbogbo ṣe lílọ bíbọ̀ wa jíjókòó wa sísọ̀rọ̀ wa jíjẹun wa mímu wa ìlọ́tajà ìlọ́rajà ìfẹ́ níyàwó ìfẹ́ lọ́kọ ẹ dákun ẹni tí ó ó mọ tó ń bẹ lẹ́nu rẹ̀ pé o fẹ́ bá sọ̀rọ̀ ni wọ́n mọ̀ lọ́kàn rẹ̀ wọn ò mọ̀ ọkàn ní ìjókòó náà ni ò ní ìjókòó ó ní ìdóhùn wa àlọ́ lọ́gbò o fẹ́ kẹ́ran jẹ ni tó nítorí ẹ̀jẹ̀ máa mùsùlùmí etí àgbè ní àníyàn gbogbo àlámà rí ni anábì sallallahu alaihi sọ fún mi fún wa o ìṣe pẹ̀lú àmẹ́lú ènìyà gbogbo sẹ́ńtì ọmọ ìdí ènìyàn àníyàn ni máa ṣíwájú àtúnṣe orídìí àníyàn wa pàtàkì púpọ̀ ó pàtàkì débi pé àwọn ẹni síwájú wa àwọn sọ ábà nínú wọn lọ àléyé àwọn tó wá lẹ́yìn wọn lọ́kọ̀ọ̀kan ọ̀jọ̀kan wọn jẹ̀mọ́ wọn bá bàrà ọ̀rọ̀ àníyàn púpọ̀ pàápàá jùlọ tó bá ti ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ ọ̀tọ̀ lọ́run tó bá ti ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ ọ̀tọ̀ lọ́run jẹ̀mọ́ àníyàn iṣẹ́ ìjọsìn kò sẹ́ńtà máa fi fún àfihàn ọlọ́run àníyàn iṣẹ́ táyé yóò bá ayé lọ àní ẹ̀tọ́ tọlọ́run ọlọ́run náà láti fún àníyàn iṣẹ́ táyé ìtí èsì iṣẹ́ ìjọsìn ayé náà ni ó bá lọ torí ẹ̀ àwọn ẹni ìṣíwájú wọn máa ní ìlàbíyẹ̀kùn abdulkamal bin yazid al-nakhayi يعمل شيئا إلا بنية حتى إذا كان يشرب صار بنية صنع وقابه أبني عبد الرحمن وليزيد النخعي رحمه الله تعالى wọ́n ní kò sí bí máa ń ṣe gbọ́ fún tí ó bá ṣe pátá àníyàn máa ń bá wájú kódà tí ó bá mú mi àníyàn bá wájú lórí ẹ̀ jọba ká lè mọ ibi tí wọ́n bàbàrà àníyàn dé àtọ́lá àtọ́mọ̀ bá rọ̀ṣímọ̀ ọlọ́run tààlà wọn ni rúbà abẹ́lé sọ̀fẹ́rì tó wá dé nínú olùyà lórí bẹ́ẹ̀ lórí iṣẹ́ kéékèèké tí yẹn máa ń ṣe ó jà sí látara àníyàn láti ṣe àmọ́ gbalada ńláńláńláńláńlá wàrúkọ àmàlì kẹbíyàn mélòó mélòó níṣẹ́ ńláńláńláńlá tí yẹn máa ṣe tàkùrù fún níyà àníyàn ti máa ń sọ ìyẹpẹrẹ nígbà bí ìyá máa ná hundred naira tí ó sì gbalada lẹjọ ẹni tó ná one million lọ látara àníyàn ni o látara àníyàn ni o ìyá máa fún yàn ní dèbídùn dèbídùn ẹyọ ọ̀kan tí ó sì gbà ládá lọ́dọ̀ ọlọ́run ju ẹni tó kọ́lé fún yàn lọ kódà ju ẹni tó kọ́ mọ́síláfí lọ látara àníyàn àníyàn máa ń sọ iṣẹ́ kékeré a máa sọ di èrè ńlá o àníyàn máa sọ iṣẹ́ ńlá a máa sọ di èrè kékeré o àníyàn máa jẹ́ kí iṣẹ́ wa kó ládùn kó lóyin kó ládùn bọ̀tán àníyàn a máa jẹ́ kí iṣẹ́ kókòrò kó má ládùn bọ̀tán o kó má lérè nínú díẹ̀ àníyàn ẹ̀dá rí ni òun láti ṣe òṣùwọ̀n iṣẹ́ òun ni máa ń jẹ ẹ̀mú iṣẹ́ òun làwọn wùlànà àlùfọ̀kọ̀há àwọn àfọ̀rí píkìú tó bá lọ wọ dáadáa ó rí i pé lọ́dọ̀ wọn àníyàn ní ṣáàtún ilẹ̀ amẹ́lì nǹkan náà wọn àfa ṣe àtàlọ́bù náà sàlẹ̀ ẹ̀mọ́ ọlọ́run tààlà wọn kọ lónìí wọn ní àníyàn tó ń sọ àmìwá àlùkán bíyà àníyàn ọkàn ló ń gbé o wọ́n wá ní látara àníyàn òun níṣẹ́ tó dáa tó fi ń dá o látara àníyàn òun níṣẹ́ tí ò dáa òun ni ò fi dá o látara àníyàn ni àdéhùn tá a sọ lẹ́ẹ̀kan nínú àmọ́lẹ̀ àná lóde nìyẹn wọ́n nínú àmọ́lẹ̀ kó lè mọ ní ìmọ̀ náà wà ó ní tó bí anábì gbólóhùn yẹn tọmọkẹ́rẹ́ ti ìjọba ìlọ́lọ́ wọ̀rọ̀ sórí fàìjọba ìlọ́lọ́ wọ̀rọ̀ sórí tọmọkẹ́rẹ́ ti ìjọba tó ilẹ̀ bí mi àmọ́ra àti ìzọ̀wọ́jú wa nàìjíríà ti lè máa hájà ilé ó ní tó bí káàdì kí sọ̀rọ̀ nígbà tí wọ́n pa àtẹ́kì láti sọ̀rọ̀ bá àtìlákó fún òmùkà lọ́dún màdínà táwọn sàbẹ́ mi náà sì lọ pẹ̀lú ìyà táwọn oníṣẹ̀ṣe ti jẹ wọ́n nígbà náà wọ́n fi ilé lẹ̀ wọ́n fọ̀ náà lẹ̀ wọ́n fi ọ̀dẹ̀dẹ̀ lẹ̀ wọ́n fi dúkìá lẹ̀ wọ́n lọ. arábìnrin kan wá ń bẹ tó ti wà nílùú màdínà obìnrin dáadáa nínú àwọn sọ̀hárà yìí wọ́n pè ní ó mú fẹ́yìí ó mọ̀ tọ́yì ìyá tọ́yì sùn lórúkọ rẹ̀ arákùnrin kan wá ń bẹ ní ìlú mọ́kà tóun jẹ́ mùsùlùmí àmọ́ òun èyí ṣe tán láti lè ó sì wú láti tárábìnrin yẹn ìyá ni wà ó tó bá wọn kó pẹ̀lú ó ṣe yíra wá sínú ìdílé ọmọ gbàgbé kí ni àníyàn ìsìn mọ́kàlẹ̀ lọ́mọdínà ìdíra ni àníyàn ká fi ìlú táàtì rẹ̀ sì ṣe lẹ̀ káàdìrí ẹ̀tọ́ ọlọ́run tọ́lọ́run lẹ̀ ká lọ sí ìlú káàdìrí ẹ̀sìn ṣe láàdìrí ẹ̀tọ́ ọlọ́run tọ́lọ́run àníyàn rẹ̀ ni. káwọn ẹbí fi lọ́rùn káwọn sàbẹ̀ fi lọ́rùn tọ̀ títí ẹ̀tí wá ní kọ́ńkọ́ nínú yá ni báwọn kò fẹ́ mi ó sì jẹ́ wá sí ìlú nàìjíríà láti pè ní mọ̀hájírú òmùpẹ̀. ó sì lọ lóòótọ́ ó lọ. <laughs> kọ́lọ̀ kó jáde àwọn ọkùnrin àwọn obìnrin máa ń hàn wá lé ìgbàgbọ́n náà bá sì kó sí wa lọ́wọ́ báyìí lọ pé báńdìtì báńdìtì abẹ́lẹ́ ọkọ́lọ́ kó sọ wa o ẹlẹ́mí tóbi ní bá gbẹ́lú mi mọ́jà gbogbo tó bá mọ̀ gbogbo fẹ́ mi ìlú bá mi olóòtọ́ bá mi yóò sọ bá rẹ̀ lóòtọ́ àwọn bá mi ń bẹ ní torí igbó ọlọ́run kò sọ wa ọba tó máa ń jẹ́rú ẹ̀ ní òkúta wa ẹnìkan tí wọ́n láti ṣẹ́kótó tí wọ́n bá wà lẹ́kọ̀ọ́ ni wọ́n tó fẹ́ fẹ́ yorùbá tí yẹn lọ sáàpù tókótó ló máa dé lọ́dọ̀ àgbáwò ní pẹ́pẹ́ ọdún mélòó kan sẹ́yìn láti ṣẹ́kótó ẹni tó mẹ́fẹ́ ní buwa ti buwa bá fọ òun àfọ̀hún wà lẹ́kọ̀ọ́ tó bá dé à àdìsá lọ mọ́ríkà sí ọ̀rẹ́ ìlú lọ́wọ́ òun lẹ́ni mẹ́fẹ́ láti ṣẹ́kótó ibi táwọn náà dé rí bó bá lọ sóko tó yẹra sí kékeré kan ó wà o kódà nígbà náà wọ́n ti títí ìmọ̀ ìjọra lọ́wọ́ wọn sì jẹ́ nọ́mbà o tún já sílẹ̀ ẹ̀rẹ̀pọ̀ ẹ̀rẹ̀pọ̀ tún di bàtà rẹ̀ kan mú bàtà ẹsẹ̀ bàtà kan ló wọ̀dé ìjọra bàbá adéjà mú ní àrà bàtà fún bàbá oníkó wà ẹ̀ ó lè mú ní ìjọra òṣùwọ̀n mọ́tò tó bàtà mọ́tò òkè sáná mi. lórí kí ni. lórí òkè. sọ ìṣẹ̀lẹ̀ tó bí àdìsí yẹn mọ́wọ́ pé áá mú ìlànà lè dìbò wá rí ìwọ náà ṣe lè dìbò ẹ̀ lọ. o mọ ilé lórí rẹ rí mo tó rí ìyàwó rẹ bẹ́ẹ̀ o mọ bí tó lọ ẹ o mọ tó ná bọ́lá ti ní kárí pẹ̀lú tèmi. sọ́dọ̀ àti sàlámà wà ní ọlọ́pàá tó sọ̀rọ̀ ni àwọn ìdàbàdì àbẹ́ẹ́nù lè nìyẹn gbogbo iṣẹ́ tíyàn bá ti pátá àníyàn tíyàn fi ṣe òun náà ni ọlọ́wọ́n ọba ní ìsanra lẹ́sàn ìyẹn ni àdìsọ́kàn rẹ̀ èròǹgbà rẹ̀ lórí iṣẹ́ tó ṣe lọ́lọ́wọ́ ìsan lẹ́sàn. wà ìdàmọ̀lì kúnlẹ̀ mórí yìí máa náà wà gbogbo tó ní ènìyàn bá ní láníyàn lórí iṣẹ́ òun ni ó jẹ títí ẹ̀. sàmàkẹ́rẹ́ ìjọba kò ìlú náà ọ̀rọ̀ tó ní ẹni tó bá fi mọ́kàlẹ̀ lọ ìlú madina nítorí ọlọ́run ẹni tó fi mọ́kàlẹ̀ lọ olùmọ̀dínà torí ọrọ̀ àwòmọ̀rá àti tẹ̀sánwájú hàn àbẹ́ torí obìnrin tí ó fẹ́ fa ìjẹra tó ilẹ̀ máa ha jẹra ilé yìí àníyàn ló fi ṣe òun náà ni àdéhìsì yìí àdéhìsì tó nípọn ni. àtẹ̀jẹ́ àlàlẹ́ ulẹ̀mà àwọn àfáà nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa àdéhìsì yìí àrímọ̀tọ́jà àdéhìsì yìí fúlùtù bíi àdìsí yóò ń kó ipa kan òṣùwọ̀n táà fi wọn iṣẹ́ òun náà ni àdìsí jẹ̀mọ́ kéèdì ọ̀rọ̀ ìsìn nìkan kéèdì ọ̀rọ̀ kákìrùn kágbàwẹ̀ nìkan àtà wípé o fẹ́ bímọ o fẹ́ bímọ kí lè rógbà rẹ lọ́dọ̀ ọmọ tó fẹ́ bí o fẹ́ níyàwó kí lè rógbà rẹ lórí ẹ̀ gbogbo táàrin láwùjọ sínú wọn òdùn tó ní kálukú òdùn pẹ̀lú ọmọ táàrin rí àníyàwó òbí ni ọlọ́run kì í jọba àníyàwó òbí ni tìbí tá a fẹ́ rẹ̀ ni ọmọ tó tó kọ́lé fún wa ó sì ti ń kọ́lé àgbà àbẹ́bà pé ìwọ ọgbọ́n ọmọ ẹlẹ́sìn ni mo fẹ́ anábì sallallahu alaihi wasallam ó ní bàbá fẹ́ súnmọ́ ìyàwó wa lọ́wọ́ kọ́lá àdókùn ìdá àrádà ìyá àti ààlà bismillah aláwọ̀mọ jẹ́ ẹ̀dẹ́gbẹ̀ náà ṣe ìpọ́nà wọlé ṣe tán ọmọ ọ̀rọ̀ tẹ́lẹ̀ nígbà bá sọ gbóló gbogbo ẹ̀ la fẹ́ wá sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí dákun sọ ọmọ yìí ṣẹpẹ́ tó bá rántí sọ eléyìí ẹni tó lélẹ̀ yìí lórí ọkàn òun gan mọ̀ pé òun ń wá ọmọ lálùbáríkà nìyí àwọn ọmọ ẹlẹ́sìn torí àníyàn ẹ̀rọ pàtàkì púpọ̀ tẹ̀mọ́ mùsùlùmí lórí ìyàwó tí yóò bá fẹ́ lórí ọmọ tá a fẹ́ bí lórí òwò tá a fẹ́ ṣe lórí owó tá a lé gbogbo tá a bá fi ń pè ní iṣẹ́ pátá lójú pátá àníyàn àníyàn tó dára sí ni ẹlẹ́ẹ̀kejì táàmù sí mú lábẹ́ rẹ̀ kò dáa ni pé a mọ̀ pé iṣẹ́ òkùnkùn méjì àwọn iṣẹ́ kan bẹ ìbáàdà tó ń bá àdọ̀ ẹ̀sìn pọ́nbélé ni wọ́n ẹ̀sìn pọ́nbélé eléyìí ni ìwé náà àníyàn ìjọsìn fọ́lọ́ la gbọ́dọ̀ ní akókọ́dù bí ìrun bí àwẹ̀ bí zaka lára ẹni wá sí láti wá sí lára ẹni ká gbọ́ wá sí lára ẹni ká ti hajj lára ẹni ká ti dáadáa sóbì eléyìí ìjọsìn pọ́ndélé òun ni ẹ̀rẹ́lẹ̀kejì òun náà ní iṣẹ́ ilé ayé iṣẹ́ ilé ayé afẹ́ kọ́ṣẹ́ afẹ́ kọ́wò afẹ́ kàwé afẹ́ raṣọ afẹ́ gbogbo ẹ̀ àwọn àǹfààní ayé àwọn eléyìí iṣẹ́ ayé ni wọ́n gbẹ̀yìn òun láníyàn ìjọsìn fọ́lọ́ nǹkan tó ṣe kò lẹ́sẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ ni kò lẹ́sẹ̀ lọ́rùn o lè lọ́yìn pé kó lọ́kàwé kó di ẹnjìníà kó o sì gbá sàtífíkẹ́tì rẹ kó o sì lẹ́mọ́lé tàbí kó o fàyà òṣèlú náà owó ọdún o lè lánìyàn gbẹ́tọ̀ tó bá ti kọ́ṣẹ́ o fẹ́ lọ kọ́ṣẹ́ bá lẹ̀dìlẹ̀ tó kẹ́tọ́ o lè lo iṣẹ́ yẹn níyẹn jẹ́ lọ́hùn ìyọ́kọ́ mẹkáníìkì kò ló tó jẹ́ lọ́hùn kò jẹ́ lọ́hùn ìyọ́kọ́ kábẹ́ńtì kò ló tó jẹ́ lọ́hùn kò jẹ́ lọ́hùn èyàn lọ lè wé tó jẹ́ lọ́hùn wọ́n lẹ́ ẹ̀kọ́ lọ́hùn lọ́wọ́ pé ìwé kì í ṣiṣẹ́ ìjọsìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọdúnṣún náà ní ìta àti ìgbọ̀yìn dáadáa nìyẹn ó bẹ̀ tó ní pé ọmọ rẹ gbọ́dọ̀ kà ló gbọ́dọ̀ kà ló gbọ́dọ̀ kàwé òun á ní bìkítà ibi tó fọwọ́ rẹ sí yóò mọ pa ẹ̀sìn lára kò ní lè lo jáàbù mẹ́ á lò ní ìbáyìí bí àwọn àwọn nọ́ọ̀sì náà pẹ̀lú àwọn ní áńgẹ́lì bẹ́ẹ̀ ni ó ṣe rí pépele bẹ́ẹ̀ ni ó lò yóò wá lo mínísítì ẹ̀sì tó mọ sílẹ̀ àlá ọ̀wọ̀ la fi mọ ìsìláàmù fẹ́ fọmọ kàwé àmọ́ kì í ṣe ọ̀ràn yẹn kò ní ẹ̀ àmọ́ ibi tí àníyàn tó wá dáadé ìyẹn á máa san iṣẹ́ tí kì í ṣe iṣẹ́ ìjọsìn a tún máa ṣe a máa sọ iṣẹ́ ìjọsìn látara àníyàn bẹ́ẹ̀ ni sábà fi ọmọ síbi ìkọ́ṣẹ́ pẹ̀lú àníyàn pé ah ní ìfẹ́ kọ́ máa ń ṣe kó jalè ṣe pé ká jalè máa mọ̀ àbí ọlọ́run ṣe léwọ̀ àwa fi ọmọ síbi ìkọ́ṣẹ́ ní ìfẹ́ kó jalè àà ó ti di ó ti di iṣẹ́ ìjọsìn àgbàládá lórí ẹ̀ ọmọ wa kọ́ ó mọ̀ ó lò ó rí bá a ṣe lérò ẹ̀ àtùgbàládá kò wá rí bá a ṣe lérò ẹ̀ àtùgbàládá tó rà dípẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ìwé náà olórí di economics olórí di engineering olórí ibi pharmacy gbogbo eléyìí ayé ni wọ́n ti ń kọ kìkìrí náà kọ́ ìdí ti pé tẹ̀lẹ́kọ́ ní gáàdì àgbà ẹ mo fẹ́ mo fẹ́ lọ sí mẹ́sì kí ni bá ti tọ́jú mùsùlùmí mọ́ gbélé ìlú wọlé mọ́kù rẹ̀ sí wàhálà ẹ̀hẹ́ iṣẹ́ ni olọ́pọ́ṣẹ́ ni so ìbá ti kọ̀ṣẹ́ sọ ìwọ́n parí tán tó bá lò tó ṣe business ọlọ́run ní béèrè lọ́rọ̀ rẹ̀ o ò jẹ́ṣẹ́ àmọ́ bí èèyàn bá tún fẹ́ gbalada lórí ẹ̀ ìyẹn lè yí ìyẹn lè kó máa bẹ lórí àníyàn ẹni ìmẹ́sì ìmẹ́sì dọ́kọ̀ láti máa fi ran àwọn mùsùlùmí lọ́wọ́ àwọn ọmọ ìyá wa tó tó fèrè fún ọ̀rọ̀ àwọn obìnrin ẹgbẹ́ wa tọ́jú wọn ah, kémi náà lọ sí mẹ́sì kí n máa fi tọ́jú àníyàn dáadáa nìkan àti kí n máa fi rí àlàlì jẹ àníyàn dáadáa nìyẹn ìdẹ́rẹ́ àtògbàládá ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ìyẹn lọ yunifásitì kò sí ládàbẹ̀ mu lọ́dọ̀ ọlọ́run ìyẹn lọ sẹ́kọ́ndì kò sí ládàbẹ̀ o pé kì í bẹ ládà ò ní bẹ fẹ́ tó kọ́ṣẹ́ àmọ́ bá nìyẹn bá da yìí pé a fẹ́ fi wá àláàlí láti jẹ ládà tẹ́ńtẹ̀ dígbà o. jẹ́mọ́ mùsùlùmí lẹ́yìn náà wọ́n ní yẹ́ tu fi kàlámi ìrìnlẹ̀ náà tán kọfí màánà yẹ́ yìí tó bá yú gbólóhùn àníyàtù a máa ṣẹlẹ̀ ní ọ̀nà méjì alábọ̀gbọ́ ní ìyẹ̀tú alìbàdà ẹlẹ́ẹ̀kejì ní ìyẹ̀tú alìmàdùn ní ìyẹ̀tú alìbàdà òun ni irú ìran ìjọsìn tá a fẹ́ ṣe agbọ́dọ̀ mọ̀ ká tó ṣe kì í gbà pé a kàn mọ ìjọsìn lọ́gbà bá parí ẹ̀ tán látàfẹ́ yìí sí ìdá lérò bẹ́ẹ̀ kọ́ níyẹ̀tún ìbádà ìkànnì ẹlẹ́ẹ̀kejì níyẹ̀tún alimadu òun ni àwọn àfáà mi máa ń pè ní alẹ́sùláàf àti tí wọ́n pè ní àtọ̀híd tọ̀hídùkúlù bí ya ọ̀tún bẹ́ẹ̀ òun ni pé iṣẹ́ tá a fẹ́ ṣe ká ṣe fún ọlọ́run nìkan láti wá ojú ìlú ọlọ́run ìyẹn ní níyẹtú alimahud gbogbo ẹnikẹ́ni tí ó bá kínú á ní níyẹtú alimahud bàbá gbáwẹ̀ bàbá yẹn zaka bàbá tọrẹ bàbá aráyàn lọ́wọ́ níyẹtú alimahud á ti fọ́tọ̀ nìkan ṣùgbọ́n níyẹtú ìbáda òun yóò jẹ́ kí tẹ̀mí yíṣù ìṣẹ̀ṣà kó wá níbi ìjọsìn ìyá máa kí fọ́lọ́run tó sì ní gbanáda tó pọ̀ síbù ní jama tó pọ̀ síbù dáadáa ẹjọ́ lọ mọ́síláṣí tó lọ kínú fọwọ́ lọ kínú fọwọ́ àníyàn rẹ̀ nìyẹn ó wá kínú tán ó sálámà tán wọ́n bèèrè lọ́wọ́ ẹ̀ pé ẹ dákun ìwúnjẹ kí ìdálẹ̀ kí fún àwọn àwọn ọmọ tuntun ó fi kókó lè ìjẹ́ kí kókó bẹ́ẹ̀ ni ah, ṣé tún ní àbí àfi ah jíjẹ àbáyé ẹbí ọmọ ẹbí ọmọ ó pé zúrì mélòó ni. meri áfíríkọ́ meriri ni èwo lè wá kí ìlú ọ̀mọ́ ẹlẹ́kùn èwo ya yẹ kó jẹ́nu méjèèjì tẹ́gbá nihe ènìyàn dáa níbàámu sí ẹni tó jọ́sìn fún kò dáa níbàámu sí tó ọ̀sẹ̀ ẹ̀ṣá ìjọsìn fọ́lọ̀ bẹ́ẹ̀ lẹ́lẹ̀ bó ló ti ṣe ó wá jáde léwu wọn ni à ìyàwó rẹ̀ máa ń béèrè pé àfà bó ló ṣe ẹ ti wẹ̀ mọ́nà ewu ewu báwo ó dà àkọ́kọ́ ń béèrè pé ní jímọ̀ òkè ìgbẹ́ náà wà òkè náà ẹ bá a ṣe rí mọ́jú. yàrá wọ́n ní èmi bẹ́ẹ̀ wọ́n náà ni tó gbé ọlọ́run máa gbà bẹ́ẹ̀ ọlọ́run a gbọ́dọ̀ ṣe ẹ̀ṣà rẹ̀ fọ́lọ́hun tó tó di jẹ́ ọlọ́run tẹ̀wọ́ gbà. àǹfààní tẹ̀lé yíṣù gbìyà káṣẹ̀ṣà ìjọsìn fún Allah subhanahu wa ta'ala òun ni àǹfààní níyẹtú àlìbáadà níyẹtú àlìbáadà àníyàn lórí ìran ìjọsìn tá a fẹ́ ṣe. ó pàtàkì jẹ́ bá mùsùlùmí ó pàtàkì púpọ̀ ẹ̀rọ alákọ̀ọ́kọ́ òní ní yẹtú alibakun òní máa sọ̀yàn di kèfèrí ní máa sọ̀yàn di mùsùlùkì torí pé a gbọ́dọ̀ sí kankan àfi Allah Allah náà àbúdá ìlọ́lá wà máa yóò ṣe rí ìlọ́lá ọlọ́lẹ́nikẹ́ni lọ́wọ́ fi lè bọ́ ìlọ́pàá ọlọ́run فقد حرم الله عليه الكذب وهو في شنو الفرد torí ẹ̀ á fi ìgbọ́ pọ̀ tán pé ní ìjọsìn pátá orúkọ ọ̀pọ̀ ọ̀pọ̀ tí òun lórí ojú òtún pátá rẹ̀ fún ọ̀bí tí òun mẹ́fà kan òun ládàájú ẹ̀ mọ́. ọlọ́run muhammad sallallahu alayhi wa sallam kó lè dá máa na abáṣẹ́rú lẹ́sìnlọ́kàn yóò há ilẹ̀ yìí annama ilahukum ilahu wahidu فكان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. So ìjọsìn gbogbo tá a bá ti ń pè ní ìjọsìn àníyàn rẹ̀ ká tó ṣe olúwa wa ọlọ́ọ̀ba nìkan là á máa ṣe é fún àìṣe fẹ́lò ní àṣọ àwọ̀ èyí tó kéré èyí tó tóbi nínú ẹ̀ èyí tá a ṣe lálẹ́ tá a ṣe lọ́sàn-án èyí tó súnmọ́ ba èyí tó jìnà sípa ọlọ́ọ̀ba nìkan là máa ṣe. ìyẹn là ń pè ní níyàtò àlùmọ̀ àbò ká dájú ìjọsìn wa kọ ọlọ́run nìkan gbogbo mùsùlùmí wọn máa ń dájú ìjọsìn wọn kọ ọlọ́run lórí ọkàn àmọ́ jàmá àṣìṣe a máa wáyé nígbà míì lọ́dọ̀ àpapọ̀ mùsùlùmí òun jẹ́ kìlẹ̀ lẹ́mí tí ó máa pe nǹkan ní bẹ̀bá ni a àfà sílẹ̀ pé ẹ̀ àwọn tí ó ń dáhùn pé akànfin wá sùmọ́ ọlọ́run náà ni tí ó ń jẹ̀bẹ̀ tó ń sàánù mi tí tọ̀nà máa ń kí gbàdúrà ni tí ó àkọ́kọ́ dìde láàrin kẹ́mi gẹ̀mí ẹ̀ níyà tí màá bú ti bàjẹ́ ọlọ́nìkan là máa ń pè orúkọ ọlọ́nìkan là máa ń pè ìròyìn ẹnìkan là máa ń pè àìpẹ́ lómi àti Allah subhanahu wa ta'ala lẹ́yìn náà a wà ní àníyàn ìṣẹ̀ṣà ìjọsìn fọ́pọ̀ ìyẹn ṣe gbogbo torí ẹ̀ tó jẹ́ pé bá àbá láníyàn lẹ́yìn a nílé iṣẹ́ ìjọsìn zúrí èyí ásírì mọ́gírí kìí ṣe iṣẹ́ àti kìí ṣe náfílà ògbélé àníyàní àníyàní máa fún wa ní àǹfààní rẹ̀ òní ibi rọjá bẹ̀rẹ̀ àbálẹ̀ ọ̀ṣunmọ̀ ọlọ́run tààlà fi ní wà ní ìyá tó fi kàlámẹ̀ ìgbòlàmà àníyàn ní gbólóhùn àwọn onímọ̀ tákọ̀ ọ̀hún ti máa náyẹ́ yìí a máa wá lórí ìtumọ̀ méjì àdóhùnmọ́ alákọ̀ọ́kọ́ lè máa ná tẹ̀mí ìdílé ìbàdí àti bàbí àbáàdì òun náà ni àníyàn tá a fi ń ṣe ẹ̀ṣà kan sí kejì nínú òun lásán jẹ̀mọ́ àníyàn ma ya àmọ́ sọ̀tọ̀ọ̀tọ̀ níbàámu sí ìrun tá a fẹ́ kí ìrun tó òǹkọ́lá áfírí áfírí gan mọ́gírígì mọ́gírígì gan ní ṣáì níbi ìrun wákàtí bára mi ìrun ọ̀rọ̀ yẹn kọ́ náà bẹ́ẹ̀ ni àmọ́ yàtọ̀ síra wọn àmọ́ gbàgbé àìsọ nàwáìtù ṣe nàwáìtù nàwáìtù lárúbáwá kan wọ́n ti gbòòrò màdínà ó fẹ́ kí ni ní àwọn alágbòòrò màdínà ó fẹ́ kí jẹ́ máa pẹ̀lú bẹ́ẹ̀ alágbòòrò wa fẹ́ dà níyà ó fẹ́ kí ni wọ́n ní nàwáìtù sọ̀dáàdà wọ́n rí lè láyé tààlà lárúbáwá kó àwọn ọmọ rẹ̀ nígbà míì aróko máa ń gbọ́jú ará àgbòrò lọ aróko àwọn ẹni pé àà nàwọ̀ ẹ̀ tu ohun ọ̀gbẹ́lẹ̀ yìí rí ó wá sọ fún pé òkè tó tó parí mọ́ gbàgbé o èyí ni ọjọ́ monday ó fi sí ó fi monday sínú àníyàn rẹ̀ sódà ọlọ́run mọ̀ pé àníyàn tó mú wáyìí àníyàn irun zúrì ọjọ́ wo ni ọjọ́ monday ó sì fi ọdún ọdún wàá fi ọdún náà sí <laughs> máa fọ́ tó sí ìyẹn máa wù báyìí ìgbà nítorí máa ṣe yóò pọ̀ síbù tó bá pọ̀ síbù kí ló ṣe àìlá jama torí ẹ ọ̀kan òun nìyẹn ẹlẹ́kejì nínú ọ̀rọ̀ àníyàn wọ́n ti máa ń tẹ̀lé ìdílé mọ̀kúrúdì bí mọ̀hámẹ́l wà á níwọ̀n wà ó wà lọ́hùn wà á dára ṣẹ̀rí kẹlá ìtàn èròǹgbà míì nítumọ̀ àníyàn òun nìyí pé ta lẹni tá à ń fẹ́ ṣiṣẹ́ yẹn fún tala fẹ́ dájú iṣẹ́ yẹn bọ́ ọlọ́run náà ní Allah wahdahu la sharika lahu ọba tí ò lọ́gbọ́n àmọ̀gbẹ́rin àbẹ́lómi la fẹ́ dájú ẹ̀kọ́ torí pé lóòótọ́ àwọn èèyàn máa dájú ìjọsìn wọn kọ ẹlòmí o bẹ́ẹ̀ ni wọ́n máa dájú ìjọsìn wọn kọ ẹlòmí èyí táwọn ṣẹ̀ṣẹ̀ ti ń jó ṣẹ̀ṣẹ̀ nìyẹn èyí tí mùsùlùmí ti ń jẹ́ mùsùlùmí nìyẹn mùsùlùmí àìdájú ìjọsìn wa fún ẹnì kankan àfi Allah subhanahu wa ta'ala nìkan ní. Níjẹ́ o bá ti ń dájú ìjọsìn rẹ, kọ́ nǹkan míì lẹ́yìn ọlọ́run, kò bá jẹ́ nàbí, kò bá jẹ́ màláíkà, kò bá jẹ́ ṣéwù, kò bá jẹ́ ṣége, kò bá jẹ́ ìlú, jẹ̀mọ́. Náà mọ̀ pé o ti pín nínú ìṣe àwọn oníṣèṣe, ọlọ́run fi tẹ́wọ́ bàlẹ́ wọ̀nyí. Ara àwọn àfáà mi náà, náà àfáà káàkiri sọ fáwọn èèyàn kan pé à ìlọrin ìlú alágbàríkà ní bẹ́ẹ̀ ni ọ̀yọ́ wá ń kọ́ ọ̀ṣun ń kọ́ èkó ń kọ́ gbogbo ìmúlẹ̀ ìlú alágbàríkà afára ní tó ń sọ kọ́ ó ní ìlú ìlọrin tí nǹkan bá fẹ́ dàrú fún yàn ẹ pé ìlọrin méje ẹ pé ìlọrin yá ìlọrin yá ìlọrin ẹ pé méje ẹ dákun kí ni náà pè yẹn sí ṣíríkù nìyàn ṣíríkù nígbà táwọn jẹ́ ìbá ń pè àwọn bá ń pè àwọn alálàálẹ̀ wọn náà ń pè Ìlọrin wọn tó bá ń pè Ìlọrin oníṣẹ́ bọ́sọ́lọ́hùn tó wà lẹ́kọ̀ọ́ pè Ìlọrin kí ló tún ṣe kókókó bẹ̀rẹ̀ mọ́ ni jẹ́jẹ́ kó lọ kó sí inú Ìlọrin ìgbélé ìjẹ́pọ̀ náà a gbọ́dọ̀ pé ìkankan kódà mọ́ ká bó ṣe jẹ́ pé ilẹ̀ tó mọ́ òun ni a gbọ́dọ̀ pé ká ya maka ya maka ya maka maka kọ mọ́kù a gbọ́dọ̀ pé ṣé ló kù ní ni anábìwá Muhammad sallallahu alaihi ní tóbi tó a gbọ́dọ̀ pé orúkọ rẹ̀ lẹ́ni tó ń pè ló fi wá ìrànlọ́wọ́ tó ń pè tó fi wá àgbéga táàfi wá àánú táàfi wọ́nà a gbọ́dọ̀ pé tá bá ti pè é àníyàn tó yẹ ká dájú ẹ̀kọ́ múṣírì kì í ìyẹn bá dẹlẹ́bọ ìdẹ́mọ́sán ìdẹ́lẹ́bọ òjì bá ń lọ ìdẹ́mọ́sán ìdẹ́lẹ́bọ òjì bẹ́ẹ̀ lọ torí ẹ̀ àgbọ̀dọ̀ sọ àárín yẹn dáadáa lẹ́yìn náà jẹ̀mọ́ mùsùlùmí àníyàn tarí ni lọ́dọ̀ àwọn onímọ̀ pátá wọn rí gbé ṣáàrù tó ń filẹ̀ ìbàdàn mọ́jẹ̀mú kan tí gbogbo ìta bá fi ṣe nínú ìjọsìn tó mọ́gà ní bẹ́ẹ̀ ni mọ́jẹ̀mú kan òun ni kò sí kan náà wà fáà tó gbádà nù bó bá kírun ó lánìyàn o bó gba àwẹ̀ ó lánìyàn o bó yẹ zaka ó lánìyàn o ìrún tá a bá kí tí ò sáníyàn bẹ́ẹ̀ jẹ̀mọ́ kì í ṣe ìjọsìn fọlọ́ torí ìdí eléyìí ló jẹ́ sí pé ìrún tá à ń kí wọn ò jọra wọn o àwọn táà máa ń ṣe àwọn èèyàn lójú kòkòrò àbọ̀dọ̀ ṣọ́ra ó dáa kéèyàn ṣe èèyàn lójú kòkòrò síbi ìjọsìn àmọ́ ẹ má fi ayé ṣèèyàn lójú kòkòrò síbi ìjọsìn torí pé ẹni tí ẹ fi ayé ṣe ẹbí ṣojú kòkòrò fún síbi ìjọsìn tó bá fi torí ayé ṣe ìjọsìn kò sí ládàbẹ̀. ẹ̀dá ẹ máa kírun ẹ máa kírun àti ẹ bá fi kírun ẹ lówó ẹ bá fi kírun ẹ lálùbáríkà ẹ bá fi kírun ẹ ní fọkànbalẹ̀ àwọn eléyìí lòun náà ti dúkọ́tọ̀ lọ́nà àbẹ̀rẹ̀ sí ní kírun ẹ̀dá kò sí lóde ìrìnàjò ìdílérò kò ní lérò kò ní lérò ẹ̀hẹ́ àwọn kan rí bí sọ́nà bọ̀dá rẹ̀ tó dé ọmọ ń fi ẹsẹ̀ sáàjì sàrẹ̀ lórí kòkòrò pé àwẹ́dà bí a bá gba àwẹ̀ ẹ̀ kálórì ibi kíní kan yóò pọ̀ lára èèyàn kíní kan fáàtì yóò bọ̀ kíní kan ẹsẹ̀ gbogbo ẹ̀ wọ́n wá wọ́n ṣá ní pé bí a bá jẹ́ tó láìkì body fitness exercise á wù láti gba àwẹ̀ ẹ̀dàkùn tó bá fà ní ilé ìgbàwẹ̀ tó gbàwẹ̀ fọ́lọ́ kí ni ìtumọ̀ àwẹ̀ alìmsáàkù alìmsáàkù alìmìtìrọ́ọ̀f bẹ̀tùlú ìlfàjì fàdé ìlàgòrò bí sàm bí níyà ti ta àbúdé bìlà bí níyà ti àníyàn gbọ́dọ̀ wà ń bẹ̀ bó ti sí lọ́hùn tó bá ti ń gba àwẹ̀ kó lè bá kí gbogbo ọ̀rá rẹ̀ kó lè bá lè bọ́ ọ̀rá rẹ̀ lè bọ́ nù ládàá ti ẹnu ó ó ó ó kù jọ́sìn ìfọlọ́. àwọn ìwádìí ó ní kẹ́lú àwọn pòfẹ́sọ̀ kan jọ̀kan àwọn ni ó fẹ́ ṣe ó fẹ́ ó fẹ́ bìtìfáyà lùwà náà lójú àwọn kìrìtẹ́nì ó torí ẹ̀ àlùwàlá tá à ń ṣe yẹn ó dáadọ́ gbogbo ẹni tó bá ń ṣe àlùwàlá kò ní ọkùnrin kò ní fọ́ nígbà tá a bá ń ṣe àlùwàlá lẹ́ẹ̀márùn lójúmọ́ ó tẹ̀lé òní fọ́ wọ́n á wòrán pé ta ló ilẹ̀ náà wọn sàádà ìnábì tó jábọ́ ní tó sì kínu yóò sì rí náà tẹ́ ń kú àbí ibi tẹ́bi ti ń wo báyìí kírísítẹ́nì kan wá béèrè béèrè pé àpọ̀ but ní north àwọn afọ́jú pọ̀ náà dìjú ilẹ̀ yorùbá lọ wọ́n sì kínu wọ́n sàlọ̀ ní ṣókò ní dìbí dẹ̀ bá tòun ìmájà fi ń tí ì bá ṣe kókó káfí pèèyàn ìjọsìn ni irun ìjọsìn làwẹ̀ ìjọsìn ní zaka ìjọsìn ní ká ṣe dáadáa sáwọn òbí ìjọsìn ní ká fún àwọn ọmọ lẹ́tọ̀ọ́ ìjọsìn ní ká ra aláìní kára ṣe ìjọsìn òun náà ní ká rẹ tó ń ké káàrẹ̀ ẹ káàrẹ̀ lẹ́kún ìjọsìn ni ọgbọ́n ìtawà ti ṣèlú kòkòrò nìyẹn mọ́ ní ẹ̀ ẹ̀ṣin dáadáa tó ti yìí ẹ bá ti dáadáa tó ti yìí àwọn ọmọ yìí náà ó ti dáadáa sí yìí a lè fi báyàn sọ̀rọ̀ o àmọ́ tí ọmọ yìí ó bá ṣe dáadáa sóbì àbí tí ó bá ṣe dáadáa sóbì má la ní àyíkú káàmọ̀ rẹ̀ lè ba lè ṣe dáadáa sí ọ. pé <laughs> ìyá máa ṣe dáadáa sóbì ẹni tọ́lọ́ ó sì sọ ọmọ ẹni ládàáwò tún ni. ànábì ànábì ló wù alẹ́ sọ́lá tó wọ̀ sálà ṣé ó ràn án bí ẹ̀ lè mọ̀ ni wọ̀ràn wọn lè mọ̀ ànábì ọlọ́run ni ẹni dáadáa lànábì ọlọ́run àmọ́ ọmọ rẹ̀ ọlọ́run fi ọmọ rẹ̀ ṣàdánwò fún tó bá pé èròǹgbà òbí òní wípé tọ̀ jẹ́ ń ṣe dáadáa sọ́mọ mi kó lè ṣe dáadáa sí mi tó ní ẹ̀bá wà tó darúgbó tó máa wá ṣe dáadáa sí tọ̀ ọ̀rọ̀ rẹ̀ jọ ọ̀rọ̀ àdísì muhajiri ọmọ kẹ́sì ni tó díẹ̀ ẹ tó fi àǹfààní ayé àǹfààní ayé tó fi ṣe iṣẹ́ ìjọsìn òun àmọ́ ọlá bí ẹ bá ní ọlá wípé bọ̀ jẹ́ ṣe dáadáa sáwọn ọmọ mi kán lè ṣe dáadáa sí mi àwa dàgbà àdògbò ọmọ tíyàn wá bí kò wá sí kan tó ṣe dáadáa sóbì iṣẹ́ táwa ṣe tó dáa ṣe nítorí tọ́lọ́ ni tá a bá ti ṣe wípé jẹ́ ń ṣe fún wọn kán lè ṣe fún mi mo ṣe ọlọ́run ní iṣẹ́ mo fi ṣe jẹ̀mọ́ báwọn ọmọ bá kẹ́yìn sí ni àwọn tí ó ràn ní lọ́wọ́ àwọn tí wọ́n kún ni ọlọ́run gbòòdìdì bàbá kan kú láti gbọ́ wà láńlọ́ọ̀dù ni láńlọ́ọ̀dù ó sì bímọ tó pọ̀ bí pé àwọn èèyàn mọ́kọ́ bímọ ààrẹ wa mú bàbá yìí wọn rẹ̀ nìkan kan nínú mọ̀lẹ́bí kò yẹ̀wò àmọ́ nínú àwọn tẹ́nàntì ẹ̀ tí yẹn rẹ̀ ti ṣọ́ọ̀bù tó fi ṣe jẹnẹrétọ̀ níbi ṣọ́ọ̀bù bàbá yìí láàárọ̀ láàárọ̀ ni ó bì í tó bá ti dé láàárọ̀ báyìí á lè tètè níbi àgbà ogun mẹ́fà ní ìjọba bàbá yìí yóò kú bàbá lórí bẹ́ẹ̀lì yóò tábà yóò kú yóò fọkà fún wọn á sì fún wọn lóúnjẹ àwa gbogbo ọ̀rọ̀ títí tó fi dọ̀kan tó fi dalẹ̀ ní alẹ́ pátápátá ni máa ń lọlé ó dẹ̀ sí bẹ́ẹ̀ lójoojúmọ́ ẹ bá sọ pé yàrá gbọ́ kan tí yóò dùn bẹ́ẹ̀ ẹ̀yìn wá ṣe ìbọn bàbá yìí wá kú ìjọ́ tí bàbá yìí kú ìjọ́ kejì ẹ̀ àwọn ọmọ àbádé màálùú tán mú dé oníwun gàgàrà tán mú wá oníke ike rẹ̀ bọ́ọ̀lì ni ẹ̀dá kò sọ́mọ làwọn eléyìí torí ẹ̀ gbogbo àwa òbí ọmọ sọ̀rọ̀ bí méjì ló kí ni jẹ́ káàdì yẹn máa dájú pé hmm, àṣẹ ọlọ́run ló pé lórí ọmọ òun sí náà kàwọn ọmọ ni kìí pé ẹ mútàbílẹ̀ lórí yóò torí ní ìjẹun torí ní mi mú ẹ̀hẹ́ ìjọba ti wá lọ́wọ́ ẹ̀kọ́ lé fún mi o ẹ̀rà lé fún mi o òbí tó bá ń ṣe báyẹn òbí yẹn kò mọ tó torí ẹ̀ ṣe àìtorí àníyàn eléyìí kọ́ làmọ́ fi ṣe é ìwọ ṣe torí pé ọlọ́run ní kó kọ́ wọn lẹ́kọ̀ọ́ kó kọ́ wọn lẹ́sìn kó fún wọn lẹ́tọ̀ọ́ òfin ọlọ́run ni wọ́n ń pa mọ́ àmọ́lé wọn lórí tó bá tó wá ṣe bẹ́ẹ̀ bóyá wọn ni o bóyá ọ̀nà míì ni o ọlọ́run ọbẹ̀ tí ó gbé gbà tọ́lọ́run fi san ẹ tó fi sanjọ́ fún ọ̀nà àìmọye ọmọ tó dún disapọ́ǹtì òbí àìmọye ọmọ tó dún disapọ́ǹtì òbí ti ẹ̀pọ̀ jù láàrin àwọn olówó ilé náà rògbé àti ẹ̀bá ti lówó ó ti mọ̀mọ́ rédù rárá owó nìkan ò rí ọmọ láyéláyé the rich also cry àwọn olówó sunkún ẹkún táníkọ̀lì fún olówó sún olówó lówó yìí fẹ́ bẹ́ẹ̀ káwọn èèyàn mọ̀ pé òun lálẹ́ mú hmm. wọn wà lẹ́yìn ilẹ̀kùn ọmọ sunkún ni ah kí ló ń ṣe kí ló ń sọmọ yìí báyìí mo mú kó lamẹ́ríkà mo mú lọ sí mo mú lọ sí yúròpù síbẹ̀síbẹ̀ kò tún yí padà ẹ ok àmúlọsọ Australia yóò mú lọ gbogbo olówó kan pè láti Canada torí ìsáà ẹ dákun ṣe skul kan wà ní Nàìjíríà tẹ́lẹ̀ bó ń fọmọ sí fún a ah, ibi tẹ́ ń kọ́ ẹni tó fi lè pè láti Canada nìyí Ọlọ́run ló tó fi fojú ọmọ so ẹ̀kọ́ nìyẹn fún wa o gbogbo àwọn bá bá sì níyàwó náà a máa níyàwó torí kí ni a fẹ́ jẹ́sìn fọ́nà ó fáwọn kan yóò pàtàkì púpọ̀ àǹfààní tíyàwó máa ń fún ni ó wà lára ẹni ìgbádùn ara ẹni lára ẹ lọ́mọ lára ẹni ìfọkànbalẹ̀ àmá níyàn wà nìyí kó jẹ́ ti pé ta àtúndà lè mọ́ afẹ́fi jẹ́ sẹ́fọ́ lọ́n yàmá mùsùlùmí ó pàtàkì púpọ̀ torí ẹ̀ gbogbo nígbà bá pè ní iṣẹ́ ìgbésẹ̀ pátá a máa fi àníyàn a máa fi dè é ìjọ ti lára àǹfààní àníyàn yàmá mùsùlùmí ká púpọ̀ ìyá máa lára àǹfààní àníyàn ni o ìyá máa ṣiṣẹ́ márùn-ún látara àníyàn kan iṣẹ́ kan náà ló fi ó sì gba ládàá ṣe máa ń fẹ́ láníyàn bá dáa tó bá láníyàn rẹ̀ bẹ́ẹ̀ ni látara àníyàn látara àníyàn iṣẹ́ méjì àmọ́ gba ládàá rẹ̀ á fi ṣe ẹ̀tọ́ àníyàn ni ìfá látara àníyàn gan bí yóò ṣe é táníyàn bá dáa ọlọ́run sẹ̀lẹ̀ lẹ́sàn-án anábì sallallahu alaihi wasallam mani hamma mani hamma bi hasanatin falawa jiruwa bíyàn bá ní àníyàn dáadáa alhamdu àníyàn náà tó bá wọn tó láníyàn dáadáa bá kò fẹ́ ṣe dáadáa àmọ́ ọ̀nà tó ń gbà ṣiṣẹ́ yẹn nìyí ọlọ́run òṣèré náà kọ̀ọ̀kan ilé ìjọba mọ̀ ń bẹ fún alíkà dáadáa àníyàn dáadáa ó dáa ọ̀nà àbọ̀ kò ṣe ọ̀nà tí ó gbà fọwọ́ síláàbí fún un lóòrùn tó ń bí hun àní tí ń bẹ lórí ọkàn rẹ̀ tó bá jẹ́ tó dúdú ọlọ́run ó san ní ẹ̀sán lè lórí láì jíjẹ ìyànà àmàbí àtànẹ́tì bàtà ọ̀nà sì wà fún láti ṣe ó wá ṣe arábìnrin yóò gba ẹ̀san mẹ́wàá lé lórí iṣẹ́ ẹ̀san mẹ́wàá ni àmọ́ àníyàn ẹ̀san kan ni báníyàn bá dáa táà ní kápá àti ṣe wọ́n fún wa níbi di àníyàn tàbí di ládá òun náà ní ẹ̀san mẹ́wàá báníyàn bá dáa àmọ́ kò rọ̀ wá lọ́rùn àti ṣe ọ̀nà àti ṣe wà àmọ́ kò wá lọ́rùn àti ṣe àtúngbọ́lá fún nǹkan míì àgbàládẹ ẹ̀yọ̀ kan jẹ́mọ́ òwe lè yẹ ẹ̀kọ́ àníyàn tó níbàámu sí iṣẹ́ torí ẹ̀ ìyá máa fi àníyàn kan sábà ní àwọn kòkòrò kan pẹ̀ yé méjì ìyá máa fi àníyàn kan ó fi pa ẹyẹ ọgọ́rùn-ún gan àmọ́ ń ṣe máa wáyé bẹ́ẹ̀ torí ẹ̀ dájú pé bí ẹ bá fẹ́ lọ sí hajj àníyàn fẹ́ jọ́sìn fọ́lọ́ àmọ́ ní àmọ́ èyí ò ní gbọ́n mọ́ kíláàni tó fẹ́ rábọ̀ tó tó kúrò lé gan ó lì sí àtìbádé àjì mara jalabia márùn ṣòkòtò mẹ́wàá mara dèbénú àjọ àràdàmàràwò rẹ̀ màá tó gbìyànjú gbogbo àwọn ibà sí wọn bẹ́ẹ̀ màá tó débẹ̀ Aniyan torí tó ń sọ àníyàn síwájú wọ́n ló sọ sáàbùrú mẹ́ wọ́n dáa ah, ẹ̀yin tẹ́lẹ̀ lọ sí náà lélẹ́yìn ẹ fẹ́ lọ sí náà ẹ fẹ́ lọ sí pé fẹ́ ra kiri farabalẹ̀ àníyàn ti gbọ́ wájú tó fẹ́ jọ́sìn fọlọ́ tó yẹ máa ń fi àníyàn àníyàn kan a máa ń gba iṣẹ́ méjì iṣẹ́ márùn-ún àmọ́ àwọn gbà ẹ wọlé yàtọ̀ àti àníyàn kan tá a ní lórí ẹ̀rọ bẹ́ẹ̀ nípa bẹ́ẹ̀ sí náà àbí àtàkọ́ ló ti lọ́pọ̀ àmọ́ bákan náà á jẹ́ àbá àníyẹ á jẹ́ á fúnyàn bá àbá àníkúnyàn bẹ́ẹ̀ á fúnyàn bẹ́ẹ̀ á tún gbàmọ́ bẹ́ẹ̀ àbí bá a ti mọ jẹ̀rọ iléyà fi ìṣọwọ́ tó pa màálù o tó jẹ ẹ̀kùn mọ́rí o wọ́n náà pẹran léyà o àmọ́ kò ṣe dáa tó ẹnìkan ní kò yẹ kíyàn bẹ́rẹ̀ léyà nílé ẹnìkan níbi àájọ́ dé láti léyà bẹ́ẹ̀ léyà bá sẹ́kù ilé rẹ̀ títí di léyà tó ń bọ̀ kò sá burú bẹ́ẹ̀ Àwọn orúkẹ̀ tó ṣe wulẹ̀ gbogbo. Àníyàn ti bàjẹ́. Àníyàn ti bàjẹ́ ẹ̀yàn lé wá jẹ́kù bí sí ilé-iṣẹ́ ah! wọ́n ní wọ́n pín mẹ́ta ẹ̀ ló sì ti pín mẹ́ta àbí ìpín tí ó jẹ́ ẹjọ́ ọdún àtàwọn mọ̀lẹ́bí ó ti yanjú ẹ̀ ìpín yẹn nìyí ipò rẹ̀ nínú ẹ̀sìn kò gángan ni o ìgbà tó lé ní o a máa ba iṣẹ́ jẹ́ o tí ò torí agbọ́dọ̀ bójú tó àníyàn àníyàn ò da ní nífàákù fi ń wọ níta pé ní nífàákù níbi máa ń wọ iṣẹ́ nífàákù ni pé ká má ṣe nǹkan torí ọlọ́ọ̀ ká ṣe nítorí àǹfààní ayé lórí níta àmọ́ àǹfààníyàn rẹ̀ jọ́sìn fún ìtàn lára ẹni lára ẹni àwẹ̀ lára ẹni zaka ló fẹ́ kí ni fẹ́ impress àwọn èèyàn ẹ́ ọ̀fẹ́ káyọ̀ mọ̀ pé áá ìwọ́n náà ti di áfíìsù ọba ti ẹ̀ síwájú nígbà tí mo mọ̀ sí ilé tó bá gbé bá kọ́ra níbi ìwọ̀n àṣùbá tó bá gbé péjì kíní péjì kejì o ti ka péjì márùn-ún inú ẹ̀ sì ń dùn o ti fẹ́ ka ọgbọ̀n péjì torí bá kọ́ra ọgbọ̀n péjì ni o ní gbalada o iṣẹ́ ti bàjẹ́ látara kí ni àríyá kárí ni kárí ní agbọ́dọ̀ jìnà sí ríyáwù káwọn èèyàn ká ṣe iṣẹ́ ẹ̀sìn iṣẹ́ ìjọsìn ká ṣe torí káwọn èèyàn kán lè yìn wá kán lè fi wá kán lè fún wa lẹ́bùn kán lè mọ̀ wá kán lè rí wa nígbà tá à ń ṣe é eléyìí kò sóore bẹ́ẹ̀ kò sóore bẹ́ẹ̀ rárá bó ṣe wúlò àwọn ọlọ́run tó dá kúrò láti kẹ́lí àwọn ènìyàn náà sọ ní alukur'an ní kẹrí ọlọ́ni àríta lẹ́rí yíká tí mo bì tí فذلك الذي يدعو بيده ولا يحب على طعام المسكين فويل للمصلين فويل للمصلين ọlọ́run kan nínú iná yóò mọ̀ jẹ́ fún àwọn kírun kan ni wọ́n mọ wà ń bẹ̀ o àlẹ́lí náà wọ́n máa sọ láti ń sáwó wọ́nlẹ̀dẹ̀ àlẹ́lí náà wọ́n yọ̀rọ̀ àwọn tí wọ́n máa kírun káwọn èèyàn lè bá lè rí wọn páwọn kírun àdá àbá ẹ̀rí pé mo kírun lára ẹ̀ mo rí ọmọ kírun káwọn èèyàn lè rí wa àìpèrun káwọn èèyàn lè mọ̀ ká lè mọ̀ pé ìgbà tó mọ̀ pé mi ni mo ń pèrun gbogbo eléyìí òwò tó rárá a máa ba iṣẹ́ ìjọsìn káníyàn dáadáa tá a fi bẹ̀rẹ̀ rẹ̀ a máa bàjẹ́ jẹ̀mọ́ ó pàtàkì púpọ̀ á jìnà sí lè fáàkù ìnágbé ní ìfáàkù ni pé dáadáa la fẹ́ ṣe àmọ́ àìdá la dì sọ́kàn èròǹgbà àìdá la ní lọ́kàn a fẹ́ ṣe dáadáa èròǹgbà àìdá níbi ìbẹ̀ lọ́kàn wa àwa fẹ́ fi ṣe dáadáa fi hàn lè fáàkù nìyẹn ẹ̀rí nìyáwó òun ni pé èròǹgbà ayé láti sọ́kàn a sì fẹ́ ṣe iṣẹ́ ìjọsìn yẹn ní pé àgbọn ọlọ́run lérò láti jọ́sìn fọ́nà èròǹgbà ayé láti sọ́kàn nínú ẹ̀ káwọn èèyàn fún wọn inú ẹ̀ káwọn èèyàn pọ́n wálé káwọn èèyàn bí wa káwọn èèyàn bí wa káwọn èèyàn tọ̀wọ̀n ẹ̀ oníbẹ̀ lọ́kàn wa alẹ̀fẹ́ ṣe jẹ́ ìjọsìn lé ìdáná ti sọ́dọ̀ nìkan eléyìí tí a ń pè ní ríyáwù ájìnà gbogbo àwọn kan yẹn nìyí wọn a máa ba àníyàn tí a bá ní wọn a máa bàjẹ́ oṣù wọlé fún mi jẹ̀mọ́ ìdí ìlà gbọ́dọ̀ jìnà sí eléyìí wọn a túmọ̀ sí pé tá bá fẹ́ kírun nìyí káwá kírun báṣubàṣu nìfẹ́ká yẹn náà pé ọ̀tàn kí ó kì í dáa ó ka kùránì dáa wọn láti lè kọ́ ánàjẹ sílẹ̀ ó pèrú dáa àmọ́ jìnnà sí kárí mi jìnnà sí kágbọ́n ni jìnnà sí nípaákù báyìí máa bẹ̀rẹ̀. Kódà níbi ìmúra níbi ìmúra wa, a jìnà sí kárí ni, kárí ni kí wọ́n rí wa. Ah, bàbá wọn ní kí wọlé nígbà, wọ́n yẹ kí wọlé ìlọsíwájú, tí bá wọ̀ àwọn yóò lè rí jẹ́ òwe tó máa rí lẹ́sẹ̀ rí. bàtà lásán àmọ́ ọba ṣe ládá sí ìyànjẹ àmọ́ ọba jẹ́ látara àdéyàn. arákùnrin bá nàbí sallallahu alayhi wa sallam arábìnrin ẹ̀dọ̀ bá hayè jẹ̀bẹ́nu yòókù àjẹ̀bẹ́n olúwa wa ọba tó rẹwà ni ọlọ́sìn nífẹ̀ẹ́ ìrẹwà gan ọlọ́run arákùnrin kan wá sọ pé what of tí bá wọ bàtà bá fẹ́ wọ bàtà tí òṣìṣẹ́ tí bàtà mi kó kó dáa ṣé méjì kò sí kárí ni àbájú ìlú kò sí kárí ni ó tún wá wá jẹun tó ẹ nígbà mi ló black oní red oní green ló ní gbogbo ó sì gbogbo ìtàn náà ló èyí tó fi impress

bíbẹ́ kó sí káwo ni ó wà wọ́sọ kan tó ti ya apá kan ló nípò ní kejì pàtàkì ò da kárí mi náà nìyẹn náà tọ́láwọ̀ yóò wù ọ́ àbí wọ́n wù ọ́ gbá kí ni yóò wọ́n ní wù ọ́ kárí mi torí ẹ̀ ọlọ́run ọlọ́run wọ́n tẹ́sí fẹ́rù lábẹ́ ẹ̀kọ́ àníyàn jàmá mùsùlùmí pẹ̀lú wípé a máa ń kúrò láníyàn kan bọ́ sáníyàn mi mo gbàgbé kí ló ń pè láníyàn kì í ṣe nàwọn èròǹgbà ni a máa ń kúrò níbi tó bá ti di pẹ̀lú ọ̀rọ̀ ìjọsìn ọ̀rọ̀ ìjọsìn a máa ń kúrò lórí àníyàn ìjọsìn kan bọ́ sáníyàn mi lẹ́ẹ̀fi rí aburú ká máa sọ nàwáyé tù nàwáyé tù ò sí nú ẹ̀sìn owó mọ́síláṣí lásùbà mọ́mù fìdí ìwà múrẹ́sílà wa káka méjì láníyàn pé ó ṣe kí ni àtàtà àlìfájìrì lọ kí òun kí láka lápọ̀pọ̀ ló wá sí pé àkókò lé ó mọ̀ sí yan látàtà àlìfájìrì lẹ́sẹ̀kẹsẹ̀ bó lé òru náà làníyàn ti mọ ọjọ́ gbogbo pé òkè èyí tó kì í náfìlà lásán yìí ó kúrò níbi níbi àníyẹ̀tú àlùmọ̀kọ́ ìyàdà lọ síbi àníyẹ̀tú àlùmọ̀tìláfà àníyàn tó fi di irun kan mọ́lẹ̀ ó mú wálẹ̀ síbi àníyàn táà fi ń kírun táà ẹ̀fà àníyàn dè mọ́lẹ̀ àfọwọ́ bẹ́ẹ̀ divers islam bẹ́ẹ̀ tàbí bẹ́ẹ̀ ẹ̀kọ́ ẹ̀ là máa ní a máa ń ń kúrò lórí àníyàn ọ̀rọ̀ yọ bọ́ sí náfìlà a máa ń kúrò níbi náfìlà mútlákọ̀ àgùnfẹ́ jáda ká bọ́ sí náfìlà mútlákọ̀ bẹ́ẹ̀ ẹ máa rí bẹ́ẹ̀ ẹjọ́ ti kí zoro wọn rántí kóhùn ti tó nu zoro wọn tún wá gbèrò dúró wọn ti kí lórí ìrìn àjò ó wá délé ó ti káfíì lórí ìrìn àjò ó wá délé tọba tó ń ṣe kọ́ ọba tó ń ṣe kọ́ ọmọ tọba gbàgbé bá dá ìwàlá tọba wọn kírun ó wá kí òdípò nínú máa bá rọ̀ lọ kó ti di nábìlà fún un àníyàn náà gbé yí padà tí wọ́n tó sọ ìnàwẹ́ ti bó lè fẹ́ ṣeré òṣèlú ìnàwẹ́ ti sọ lábìlà áfíì wọ́n bára bẹ̀rẹ̀ wọ́n ti pé wọ́n máa ń kúrò bẹ́ẹ̀ <laughs> àwọn kan kúrò tí wọ́n ní wọ́n ní àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀rẹ́ ti àà kó yẹ mú kúrò máa kí lọ olúwa rẹ ọlọ́wọ́n ọba rẹ tó mú kí mú fún ọmọ yìí àníyàn rẹ ń kọ́ ó yí padà jẹ̀mọ́ látara àníyàn jẹ̀mọ́ ọkùnrin ṣe ní kẹ̀lẹ́tà ìgbà fún ìbàdàn tráfíkì máa ń wà níbi ìjọsìn tráfíkì tí ó pọ̀ níwájú wa táà ní wẹ́wọ́ láti ìṣíwájú òun láti sẹ́yìn látara àníyàn àníyàn máa ràn ní lọ́wọ́ lórí ẹ̀ ìfà látara àníyàn àníyàn máa ń jẹ́ ká wá yìí kí oore rẹ̀ pọ̀ ládàá rẹ̀ pọ̀ ẹ̀sọ́ rẹ̀ pọ̀ tíṣẹ́ rẹ̀ sì kéré látara àníyàn orí ẹ̀ lọ́tẹ́ sí pé nígbà míì a máa ń dáǹfààní láti kó ìjọsìn méjì mẹ́ta mẹ́rin papọ̀ lóṣù kan náà. ẹgbẹ́ tá a bá kí ọjọ́ júmọ́ àdéhùn bọ́mù ṣe fún ìgbà lọ́wọ́ níjọ́ júmọ́ òwò àwọn mọ́ṣáláṣí kílọ̀sì. àwọn kan tí ń bọ̀ yìí àníyàn táwọn ò ní wọ́n kọ́ lóṣù náà. wọ́n bẹ́ẹ̀ bá bí wọ́n pé níbo ilẹ̀ rí kẹ́ ẹ máa lóṣù wọn ò lẹ́rìí kẹ̀kẹ́ wọn ò kọ́ lóṣù náà ẹ máa wá lóṣù wọn ẹ̀jẹ̀ wá lè dúró ẹ̀mú náà fílà wà rárá bá ń kọ́ ọ bó ṣe wọlé o mọ́nàfílà wa o sì mọ́nàfílà wa jókòó máa gbọ́ fún túbà. orí pé ìjọsìn méjì ló wọlé àkọ́kọ́ náfílà táàmù ọ̀ká tó jókòó ẹlẹ́ẹ̀kejì ìgbọ́ fún túbà ló wà. sàwọn àkọ́wọ̀ kan wá ti gbọ́ fún túbà síwájú wọ́n lóṣò wọ́n gbọ́ fún túbà ìṣẹ́jú àyá wọ́n ẹ̀ṣẹ̀ wá dìde wọ́n ẹ̀ṣẹ̀ wá mú wá òye kó lọ bá wọn. èyí tí ó ṣe òní pé wọ́n ti wọ́n láti múnáfílà àrákà méjì wa jókòó máa gbọ́ tó súbà owó mọ́síláṣí wọ́n ń pè ní lọ́wọ́ ó sì fẹ́ mú náfìlà ìkí mọ́síláṣí wá bó ló ṣe ṣe jẹ̀mọ́ látara àníyàn àníyàn wẹ̀ ló fi mọ̀ yí pé ó lè má pòfo kan nínú méjèèjì dúró mọ́ sọ tí mo àdínú sọ tó bá ti parí ẹ̀ tó bá mú náfìlà wá ẹ̀fọ́ rò látara àníyàn kì í ní pé ó ti mọ tó fẹ́ ṣe ká mọ tá a fẹ́ ṣe jẹ̀mọ́ àníyàn ni ìfá tá a bá ṣe bẹ́ẹ̀ tá bá di pé ìmáàmù kan ní ẹsẹ̀ ẹsẹ̀ náà ni ẹsẹ̀ àti yẹn wá àgbàládà ti àníyàn ti ẹ̀jẹ̀ máa mùsùlùmí lára àkíyèsí ọba sí òun náà eléyìí nínú àwọn kan tí máa ràn ní lọ́wọ́ tí láníyàn dáadáa lórí ìjọsìn òun náà ṣùgbọ́n dáàtọ̀ látàárọ̀ ìjàmọ́ ìmọ̀ ló bá dé kìí ṣe àwàdà kìí ṣe awẹ́wà kìí ṣe eré ìmọ̀ ni táà bá wá ìmọ̀ a ní mọ ipò kí àníyàn tó ń bẹ nínú ẹ̀sìn tó ń bẹ nínú iṣẹ́ ayé tó ń bẹ lórí gbogbo kàkà ìgbésẹ̀ wa a ní mọ̀ eré ìjọ ọ̀kan ẹlẹ́ẹ̀kejì nínú rẹ̀ nínú tí ìmọ̀ tó ràn ní lọ́wọ́ lé e lórí òun náà ni kí á gbìyànjú láti mọ tún ìta wa láti mọ tún ṣe ìyẹn máa ń ràn ní lọ́wọ́ kí èèmọ̀ láníyàn dáadáa jìnnà sí kárí ni jìnnà sí kágbọ́ ni jìnnà sí mọ́ ní tó bá ti jẹ́ nǹkan jọ́sìn ṣe é nítorí ọlọ́run ìdí èbá ṣe nǹkan jọ́sìn a lè ṣe é torí àǹfààní ayé kò sábùrú mẹ́ inú pàtàkì nǹkan ìjọ nǹkan ayé ni wọ́n ní àwọṣọ bó láti wá ṣe òun wọ́n náà ni àwọn yóò sì rí lọ́rùn rẹ̀ àbí àwọṣọ kan lè rí pa àwọṣọ náà ni kò sábùrú àdúgbà tìmárì kí mo wọṣọ tìmárì kí mo wọṣọ jẹ́ máa rí wò ó yẹ pẹ̀lú òwò náà <laughs> torí ẹ̀ ó wọṣọ náà yẹn ni pé táníyàn bá ti dáa ní ọjà wọn kò sáburú bẹ̀ kí yẹn wọṣọ one million naira kò sáburú bẹ̀ kí yẹn bàtà one point five million kò sáburú bẹ̀ ká lo fóònù twenty billion tó bá ti lágbára rẹ̀ tó sì ní kápá rẹ̀ kò sáburú bẹ̀ ọlọ́run kẹ́ ọ ni fàámà bèdè ìfọ̀sẹ̀ rọ́pìkà fàdé ọlọ́run ní bọ́lọ̀ máa ṣe oore fún ẹ̀dá ọlọ́run النبي صلى الله عليه وسلم قل إن الله يحب أن يرى أثر نعمته على عبده إذا أنعم الله عليه فلو بكيدا inú ọlọ́run máa ń dùn kó máa rí irun pa ìkẹ́ rẹ̀ lórí ẹ̀dá ní ọlọ́run máa ń dùn. àníyàn ló pàtàkì wọ́n wọṣọ láti fi ìfẹ́ ti tálíkà wọ́n ṣe nǹkan láti fi bàwọ́ yàn nínú jẹ́ ẹ gbà léde pé ẹ̀yin tálíkà yẹn ológun bó ṣe pẹran ó pa díẹ̀ ó pa gbogbo ẹ̀ ẹran wá pọ̀ níwájú rẹ̀ báyìí ó wá jẹ kínkà ẹni bẹ wọn ni ẹjọ lè dànù ó ìfẹ́ tàlíkà ó sọ fọlọ́run pé ìwọ náà oore tí mo tó fún mi bá kálẹ̀ ni torí ìsìrọ́pù ni wọ́n pelé tó tí o bá ti sílẹ̀ ní ẹgbẹ́ fẹ́ impress kò fẹ́ tíọ̀yàn lójú ẹgbà náà ni lọ ẹ níbi ìkómọ alágbájá pàtàkì mo wọ́dọ́ náà wọ́n rí báyìí wọ́n lanu ni ókè wọ́n lanu tí wọ́n wá padé ni.

akíráka kan àwọn adóbi ẹlẹ́ẹ̀kejì àníyàn bá fẹ́ dàrú pé ká ní ká ṣe ń torí kárí mi bá bá fi àníyàn kárí mi tó wá bá wáyẹ tá a bá fi sálámà ó ti gba aráka àkọ́kọ́ tá a kí fọ́nà ìbàjẹ́ àdínládà mi. ẹlẹ́ẹ̀kejì tá a bá bẹ̀rẹ̀ ìjọsìn pẹ̀lú àníyàn dáadáa àníyàn dáadáa àwọn ń lọ àwa ètí ìparí ẹ̀ àníyàn ìdá wa wọlé àníyàn kárí ni wá wọlé àmọ́gbà tá a fi parí ẹ̀ a rí i dá padà sí àníyàn dáadáa tá a fi sálámà àgbàládà àníwá kò sáfúrú tó ṣe eléyìí tá a sọ yìí kò sẹ́ni tí kìí ṣe nínú ọ̀sán mi yìí bẹ́ẹ̀ ni ó ti kíra kàkan báyìí lákẹ́lẹ́ kejì ló wà gbàtí mọ̀mọ́ kápá tí àjọyọ̀ ó ti ẹ̀ mọ̀ ó ti ẹ̀ rántí sọ́rọ̀ àjọyọ̀ ó mọ̀ owó ní onírin òun lòún wò báyìí níwájú rẹ̀ báyìí ìdúmọ̀tà òun lòún rí báyìí amọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àmọ́ gbà bí ìsálámà nìyí o ti padà sílé padà a máa ṣe ni kò sábúrú níbi ẹlẹ́wọ̀n sápò lọ́mọ ènìyàn náà nìyẹn. àmọ̀ gbìyànjú mo mọ̀ dínkù. ẹlẹ́kẹta tábà bẹ̀rẹ̀ iṣẹ́ olóore pẹ̀lú àníyàn tí ò da pẹ̀lú kárí ni àti wá kíráàkà kan ọba dé ráàkà ẹlẹ́ẹ̀kejì náà fi hà burú ni ó sì ní burú tí ò bá burú ni mi ní ìrún bẹ́ẹ̀ kí bọ́lọ̀ wọn ti lórí àwọn èèyàn àwọsùnbílẹ̀ ìbílẹ̀ ṣùgbọ́n ní ọdún lẹ́fọ́n ti bọ́ọ̀lù ọ̀gá rí tọ́ àwọn aláníyàn dáadáa tá a fi sálámà àdìgbàládà lórí ẹ̀ torí pé àníyàn tí kò dáa òun la fi ṣe tẹ́lẹ̀ olùwàbà òkè àpẹẹrẹ mi àníyàn tí ò dáa la fi bẹ̀rẹ̀ àwọn bá lọ àwọn sọ bí àníyàn tó dáa àmọ́ pàtó àgbàdà gúnlẹ̀ rẹ̀ kọ́ àníyàn tí kò dáa náà la fi gúnlẹ̀ rẹ̀ eléyìí náà kò sí nínú òkúta gbọ́dọ̀ dé ìbò náà ni pé àníyàn dáadáa kò sọ iṣẹ́ abo iṣẹ́ tí ò da iṣẹ́ ẹ̀ṣẹ̀ kò sọ ní dáadáa o ìyẹn máa láníyàn dáadáa o ó mọ ọgbọ́n ilé ó mọ ọgbọ́n ilé ìwé ó mọ ọgbọ́n sún àwọn ọmọ owó lékè wọn ló wá àníyàn dáadáa tó da kò da jẹ̀mọ́ ó wá ọjọ́ ìbándíìtì àbójú ẹ̀fọ́ nọ́mbà lẹ̀ fún bándíìtì bándíìtì sọ pé ẹ̀yẹ máa fowó lẹ̀ ẹ̀ máa fi nọ́mbà lẹ̀ ẹ̀ máa fi lẹ̀ wọ́n bá fún hundred thousand ló bá jọ́ kejì gbogbo ẹ̀ wọ́n bá fún hundred yẹn one million bí dápadà wà ń sunkún èwo lẹ́kún. owó ló gbà tó owó àràmù ni owó àràmù ló gba ó mọ táwọn ẹni ìbọn ti rí òun lè léyìn ó mọ wọn kì í ṣe pé ó mọ wọn. torí ẹ̀ àníyàn dáa kò sọ pé ṣé tí ò dáa yóò dáa kò sọ bẹ́ẹ̀ o. báníyàn bá dáa bí ṣé ò bá dáa kò sórí bẹ́ẹ̀ bí iṣẹ́ bá dáa ká ní yóò dáa eléyìí náà kò sórí bẹ́ẹ̀ o àríyàn gbọ́dọ̀ dáa iṣẹ́ gbọ́dọ̀ dáa o lórí àrẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ òṣèlú fi ní lẹ́yìn lọ́wọ́ àlẹ́ ìyáǹgbó ìlà àdìsáàdì kò mọ̀lẹ́ ìlàsọ wáyé kò ọlọ́run ní gbogbo yìí kò ní wo àwọ̀ yìí lágbára ní àbílú ní ìgbélé ìwòsàn gẹ́gẹ́ ní abẹ́kú eléyìí ìwòsàn náà ọkùnrin ní àtúnbìnrin eléyìí ìwòsàn náà ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أما ظلموا ما إلى هنا قلوبكم àníyàn وأعمالكم àti ṣe dáadáa iṣẹ́ àníyàn dáadáa iṣẹ́ dáadáa tẹ́ fi tẹ̀lé àníyàn dáadáa lọ́nà owó nìyẹn abẹ́ Allah subhanahu wa ta'ala ó fọ àníyàn oníkàlùkù wa mọ́ ó rọ̀ wá ní àrísìkí àníyàn dáadáa lórí gbogbo tá a fẹ́ fẹ́ ṣe ó sì mọ́ sí wọn ní ládàá rẹ̀ wọ́n ládàá kan ṣoṣo ọlọ́run وصلى الله على سيدنا محمد

sọ́yìn kí a tó bá dé ìlú ọjà títọ́jú lè dáa. Àwọn ẹni ọlọ́run bá ni wọ́n ń ṣe ìgbìyànjú níwọ̀n bá. Táwọn náà bá tún tẹ̀sán sí wọn, ajẹ́ tó ti rìn lọ lọ́ra gbà. Ìṣáàlá tó bá ti ní Tuesday ká parí Ali Musaf Ali Akaju ní Adébóyè. Tó bá tún di Sọ́dé ní tó bá tún tẹ̀lé ká parí Musaf Tuesday ní àkọsílẹ̀. Ọlọ́run bàbá bá a dá sí ètò yẹn àwọn àtàwọn níbi ilẹ̀ ìrọ̀kà bí méjì ọjọ́ ti wà ẹgbẹ́ wọn. bàbá kan náà bàbá ti fi ń dìgbà àwọn àga yẹn bàbá àti bọnú àwọn náà àwọn àtàwọn níbi ilẹ̀ ìrọ̀kà bí náà ó fi ọjà. nípa ṣẹ̀ríà jẹ́ ìpèrí tó bá lọ sílùú àwọn mùsùlùmí tó lọ ṣẹ̀ríà jẹ́ tó bá lò sí òfin ìjẹ́ tí sẹ́ríà máa fi dájú ọ̀rẹ́ yẹn nípa wò lábẹ́ ìpínlẹ̀ fẹ́ẹ́lì nàìjíríà tó ta fún pé àwọn sẹ́ríà yẹn sílẹ̀ ìdá yẹn sí ìdájọ́ owó ìfọ̀. àmà dáhùn kejì yẹn. na ìbéèrè wọn yín pé mùsùlùmí tí ó sọ pé sẹ́ríà ẹgbẹ́ sẹ́ríà dínú sẹ́ríà yẹn kò kàn wá nídìí sẹ́ríà wọ́n ní kí ni ìdájọ́ mùsùlùmí yẹn àkọ́kọ́ mùsùlùmí yẹn aláìmọ̀kan ni ẹgbẹ́ kí ṣẹ̀ríà ni òfin ọlọ́run ìdájọ́ ọlọ́run ibi tá a ti máa mú ṣẹ̀ríà oná ìlà alukọ̀hánì ó sọ pé wọ́n gbé ṣẹ̀ríà yẹn lẹ́jà rí àníbi ṣẹ̀ríà ó sì lé ìtura lè lé ó sì ń kà ó sì ń kí ó sì ń gbà wẹ̀ ó sì ń pẹran léyà lára àwọn tó ń bẹ nínú ṣẹ̀ríà òun náà nìyẹn bẹ́ẹ̀ ni lára àwọn tó ń bẹ nínú ṣẹ̀ríà òun nìyẹn ọmọ jalè òun yà òfin ọlọ́pàá ni wọ́n pè ní ṣèlú bẹ́ẹ̀ ó jẹ́ jásí pé àwọn kan àwọn olóṣèlú kan náà ń bẹ tó dájú pé wọ́n fẹ́ sọ ṣẹ̀rí àtẹnu lóòótọ́ àwọn kan láwọn náà ti ṣẹ̀rí àtìgbà kan tí àwọn náà ti ṣẹ̀rí àní ẹ̀yìn bàjẹ́ ìṣe tẹ́jú ọ̀nà máa ń ṣe ẹ̀ àyè náà ti ṣẹ̀rí à ṣẹ̀rí à orí ọ̀tàn oríṣiríṣi ara wa nílé wa ní máa ń gbé kò sí mùsùlùmí kan tó ní ìlú ṣẹ̀rí à bá a ṣe lò ó ló lè jura wọn lọ òfin ọlọ́run bá ń pè ní ṣẹ̀ríà. náà àmọ́ nínú òfin ṣẹ̀ríà òun náà ni ìṣe ìdájọ́ fún àwọn ọ̀daràn àwọn tí wọ́n kọjá là ẹni tó pààyàn ẹni tó jí nǹkan ní nǹkan ẹni tó jí ni gbé ẹni tó jíyàn gbé tó tún pa ẹni tó pààyàn tó tún gba dúkìá rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tó fi tipá bá ní láṣepọ̀ jẹ̀mọ́ gbogbo wa náà la gbọ́ kínní yìí púpọ̀ náà là ń fẹ́ ìtumọ̀ ṣẹ̀rí àtẹ̀yẹ ni wípé ká fi tí kùránì sọ tó fi ṣe ìjìyà tó wà fún yẹn bẹ́ẹ̀ ìtàn tó pè ṣẹ̀rí ànìyẹn jẹ̀mọ́ sọ̀rọ̀ à ń ka kùránì à ń bá ń bẹ́ torí ẹ̀ àwọn ìtàn pè ní ṣẹ̀rí ẹ̀sìn ọlọ́run ọ̀rọ̀ nìyẹn so ṣẹ̀rí èdè ẹ̀rọ pa gbogbo èèyàn rárá ṣẹ̀rí àkọ́ kájọ àríjà tó ṣẹ̀rí à gbogbo àwọn olùdó ń ṣẹ̀rí àdáyé tó bá lọ fún a rí pé ìfọ̀kànbalẹ̀ ń bẹ láwọn ìlú yẹn ìlú tí ìlú sẹ̀ríà nù ìlú tó ń lo sẹ̀ríà láyé ọ̀pọ̀lọpọ̀ ọmọ fẹ́ lọ́bẹ̀ ọmọye christian ibo tó wà ní saudi arabia tó mọ iye wọ́n tó jẹ́ michael tó parí yunifásitì tíṣàdé bá fún ẹ jẹ́ tó bá fún ẹ ní employment tó wà saudi arabia kò ní fẹ́ kú saudi lókè sẹ̀ríà náà náà ń lò fún ẹ̀rọ nígbà tó wọ́n sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dubai dubai náà ń lo sẹ̀ríà ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ àti yíṣọ́ àti mùsùlùmí so iná pé ṣe ẹ̀rí àwọn nìyẹn bọ́ àwọn olóṣèlú kan wọ́n politicize àlámọ̀rí ọ̀rọ̀ yẹn torí ẹ̀ ló dájú pé ṣẹ̀rí àdádúró ọ̀rọ̀ ètò òṣèlú fẹ́ bí bọ́ọ̀lì láti ṣẹ̀ríà òun náà dábìlẹ̀ fún òfin ìjọ ara wọn ṣẹ̀ríà ẹ̀sìn ọlọ́run òfin ọlọ́pàá pamọ́ fún ọjà òfin àrùn tó di ṣẹ̀ríà ọlọ́run ààrẹ. Now, announcement ẹ̀ka ẹ̀yà ìjọ Sunday gbogbo ọ̀sán ìjọ sunday ló ta pàdé ustaz adé àtàdé adébóyè lọ́dọ̀ àwọn ọ̀la sunday ló bá tún bá tẹ̀lé ustaz tuntun ní àkọ́ túlẹ̀ ìṣe àwọn. na ìbéèrè tí ó wà nílẹ̀ tí ààrẹ ibrahim mobile pé a káwọn kan ṣe kí lórí fóònù àti ìdájọ́ fáwọn lé ìbéèrè tí olùbéèrè béèrè pé ó yẹ kí ó fẹ́ fẹ́yàwó obìnrin ò wá ní bàbá àtìyá gbogbo bá wọn ti ṣe ìyàwó yẹn tán. na ẹni tí fẹ́ fẹ́ yàwó hmm. tí obìnrin yẹn ẹni tí fẹ́ fẹ́ o ní bàbá àti ìyá nínú ẹ̀sìn kankan wọ́n ní bí ìjọba bí bá bí bá pọ̀ nínú àfinàbọ̀dí bọ́kẹ̀dẹ̀ bá ti àfọ̀gbẹ̀rẹ̀ kú. tó tí bàbá tó jẹ́ wà ní ìwò ẹ̀ní bá kú àwọn tó jẹ́ gbọ̀n àkókò bàbá ipò wọn ni láti bọ́ bẹ́ẹ̀ kí wọ́n dúró gẹ́gẹ́ bí bàbá. ọba táwọn yẹn náà rárá àìmú ẹni tí ó fòbìnrin lọ́kọ àìmú nídìílé ìyá nídìílé bàbá rẹ̀ ògbọ́n bá wọn nínú ìgbàwọ̀ ìdílé bàbá láti máa mú kí ó bàbá sẹ́ni táàmù nínú ìdílé bàbá arákùnrin yẹn ni ó lọ ṣẹ̀rí airport ṣẹ̀rí airport ní kàfá láti ṣòwò àbí ó lọ sọ́dọ̀ ìmáàmù central mosque àwọn náà ní kápá àti lè sún papọ̀ òjú bẹ́ẹ̀ nù so bọ́sùn àníwò gbọ́dọ̀ ṣe bàbá yóò sí màmá yóò sí ò ní anybody tó bá níbẹ̀ ká mọ́ ẹ fẹ́ra wa lọ ẹ mọ́ fẹ́ra yín lọ ṣìdánù ọgbà wà ní. náà ẹsẹ̀ ọ̀kan